الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الخامس السبعين والتسعمائة وعن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الصداق أيسره أخرجه أبو داود وصححه الحاكم وعن عائشة رضي الله عنها أن عمرة بنت الجون تعوذت من رسول الله صلى الله عليه وسلم حين أدخلت عليه تعني لما تزوجها فقال لقد عدت بمعاذ فطلقها وأمر أسامة فمتعها بثلاثة أثواب أخرجه ابن ماجه وفي إسناده راو متروك حديث مجي أنا تنوى nípa as-sadaq ilé ìjọba fóbìnrin tó máa fi obìnrin. àdìsí alákòókò lónìí wọn látọ̀dọ̀ Uqba ibn Amir radiyallahu anhu wọn lànà ju àkí àti ọlọ́lọ́kọ̀ máa bá wọn ni khayru sadaqi aysaru sọdáàkì tó lóore jù ó lè yí tó ṣe pé kò gún ni lápá alimami abu dawud ló gbà wá alḥakimu naisaburi ó ní hadithun sahih wọn là hadithi hadithi ń tọ́ka sí pé sọdáàkì tó lóore jù nínú sọdáàkì tí wọ́n bá fóbìnrin gẹ́gẹ́ bí àmì ìfẹ́ sọdáàkì tí wọ́n bá fóbìnrin gẹ́gẹ́ bí àmì ìfẹ́ eléyìí tó lóore jù òun náà lèyìí tó ṣe pé kò gúnni lápá èyí tó rọrùn fẹ́ni tó san láti san tí ò jẹ́ owó gọbọi tí ò jẹ́ owó tó pọ̀ eléyìí ni sọdáàkì tó lóore jù eléyìí tí èèyàn máa fún obìnrin jẹ́ tó lè báyé àdéhìí ń tọ́ka sí pé sísọdá kí bá ti wá tó bá gun ní lápá kò ní jẹ́ sọdá kí tó lóore. ṣé àdéhìí ń kúkú ń tọ́ka sínú pé sísọdá kí ta san fóbìnrin kọ́jà ètò lóore ńlọ ẹ̀ka máa so kòkòrò kìí ṣe pé kí sọdá kìíta san fóbìnrin nígbà tá a fẹ́ fẹ́ kọjú etí ò lóore ńlọyẹ ká máa sojú kòkòrò ajẹ́ pé tí sọdá kìíta san fóbìnrin yóò bá jẹ́ sọdá kìíta lóore nítorí kí sọdá kìíta san kọjú lóore ńlọ pé wa ajẹ́ pé sọdá kìíta san fóbìnrin kò gbọ́dọ̀ gún pa yóò jẹ́ owó tó máa ń wọ̀n bá. ọ̀dà adéèdè tọ́ka sí báwọn kò sì tako kí kí ọ pọ̀ rẹpẹtẹ kí n ta fóbìnrin gẹ́gẹ́ bí sọdá kí kọ́ pọ̀ jaburata adéèdè yóò tako tí kan tọ́ka sí ni pé tí sọdá kí bá ti dé ìtọ́ ara. kò ní jẹ́ sọdáàkì tó lóore ṣùgbọ́n sọdáàkì tó mú náà ni ṣùgbọ́n kí sọdáàkì wa kọjú ètò lóore lọ́yẹ ká máa dùn ọlọ́yẹ ká máa sojú kòkòrò. bẹ́ẹ̀ ló yẹ kó rí lọ́dọ̀ ọkùnrin àti obìnrin ọkùnrin ló san obìnrin ni ó gbà kì í ṣe pé ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọkùnrin tí ó sàn nìkan yàtọ̀ sóbìnrin tó gbà nítorí pé gbogbo ẹni tí ò bá ti sàn kankan kò sí iye tá a ní kó san tí kìí pọ̀ lójú rẹ̀ ṣùgbọ́n ẹni tí ò bá ti gba nǹkan lọ́dọ̀ ẹlòmíì bí n tí wọ́n ní kó fún un bá ti ṣe pọ̀ tó nínú rẹ̀ máa dùn tó. agbẹ́ni tí ń fún yẹn àti tẹ̀ǹtẹ̀ ń gbà èrò orí wọn ò jọra wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lábẹ́ pé mùsùlùmí ni gbogbo wa àtọkùnrin tó fẹ́ fẹ́ àwọ àtobìnrin tí wọ́n fẹ́ fẹ́ ó yẹ kí èrò wọn jọ lọ síbi wípé ní ìgbà tí sọdá àti yẹn tó bá ti mọ wọn ọba tí ògùn ni lápá orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ni tó fẹ́ sẹ́ẹ́ ó sì wà ń bẹ́ẹ̀ fẹ́ni tí ó gbà ó yẹ kí irú àwọn méjèèjì kan pàdé mà ìní ó fà á ní òfin jẹ́ ike tó máa ní kó bìnrin kó pè bùbù iye tó bá fẹ́ gbà ń sọ̀dá pè kò bá jẹ́ pọ́n náà lọ́dàrú kò bá jẹ́ pọ́n àtàwọn òbí rẹ̀ tí wọ́n jọ tẹ̀rọ kò sí ti lọ́ọ̀padà jẹ́ ní tí ó gun ọkọ̀ lápá nínú tí wọ́n mú jáde nítorí pé gbogbo àtẹni ó fún yàn àtẹni tí ó gba ti gbà pé tó bá máa ń wọ̀n bá ní orí máa wà ń bẹ̀ẹ́ ṣùgbọ́n nìkan ọtọrọ sọdọ àti tọpọ òun gẹ́gẹ́ bí obìnrin ti ń lọlé ọkọ àwọn gẹ́gẹ́ bí òbí tó fẹ́ fọmọ lọ́kọ wọ́n tọrọ owó tó pọ̀ gidigidi fọmọ wọn àbí ọkọ ni wọ́n tó ń dà owó fún lówó tó tẹ́ lọ́rùn wọ́n bu owó tọpọ̀ jábúrátá ọjọ́ sọdá àti fóbìnrin yìí ṣẹ̀ríà ìsìláàmù tún fara mọ́ ọ kò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣẹ̀ríà ìsìláàmù fara mọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá bó ti tọ́ka sí lẹ́yìn nínú sóròtù nìdáà wípé wà in arútùmù sìtìbẹ̀dẹ́rẹ̀ مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا تبقى تقول بني كسله تتسمي ديكوري tó wá jẹ́ pé ẹni tẹ́ fẹ́ kọ̀ sílẹ̀ yẹn ẹ ti fún ní ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù gold ní sàdáàkì rẹ̀ ìgbà tẹ́ kọ́ lẹ̀ sí o ẹ gba kankan nu tẹ́ fún o ẹ̀ ẹ̀ fi hàn wáyé pé àṣé ọtọ́ òfin ọlọ́ọ̀. kọ́lé pé sọ̀dá àkìtà san fóbìnrin tá a fẹ́ ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù gbọ́ obìnrin. nínú kẹrọ a abdullahi bin masoud radiyallahu anhu kẹrọ àti ẹ lọ báyìí wọ́n ẹlọ́bàì wa ataytum ihdahunna qintaran min dhahabin ẹlọ́bìnrin á pé ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù. kìí retí gàrí kìí ṣe ti pẹ̀ àti sakasaka ti gold ráhùn lọ sọ pé àwọn nǹkan tó wá nínú àwọn qira'at Ibn Mas'ud ó yapa sí àwọn qira'at yòókù ó súnmọ́ wọ́n pé omi nínú rẹ̀ ọgbọ́n ni lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam wọn náà fífi sílà yáyà ni wọn ṣe rí wáyà rẹ kírọ àtẹn yóò bí ara àyà àwọn olùmọ̀ nínú òṣèlú sókè wa sọ pé gbogbo irú àwọn nǹkan báwọn àpèjúwe mi tún ni ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ń sọ nípa ẹni tó bá búra tó wọn ṣe nǹkan kan ń bọ̀ àbọ̀wò ní ṣe nǹkan lọ́jọ́ iwájú. tọ́pàpà wa ya pasi tó búra lé lórí ọlọ́run ìfẹ́ kẹfàrọ́tùhù ìpààmù àṣọrọ́tì mẹsàkínà mi ọ̀pọ̀pẹ̀ máa tọ̀pàìmù náà ẹ̀lẹ́ ìkọ́ fọ̀sọ̀ ọ̀hùtàḥìrì mọ̀ tẹ̀lẹ̀ yẹ́dì fọ̀ṣìyàmù tẹ̀lẹ́sẹ̀tì ìyàm ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم إلى القراءة المتواترة لدى عبد الله بن مسعود قراءة يعني كي فمن لم يجد فصيام ثلاثة أيام متتابعات يعني عليكم متتابعات يعني كتب مستعطوف كانوا رسس فلو أنه أول جت تلي nínú kẹrọ àwọn yòókù eléyìí tí ẹnu kò lé lórí kò sí mùtàtàbí àti ń bẹ nínú òṣùlù lọk wọn sọ pé gbogbo orú nǹkan bá bí kẹmpá rántọlọ ń sọ bí ní ọ̀dọ̀ mi wọn sọ mẹndáhàbì gbogbo àwọn kan tó bá lọ́dọ̀ tiẹ̀ báyìí agbèrè mẹnzẹlà khabarul wahid àdéhìí tó tọ̀dọ̀ èèyàn kan ṣoṣo wá téèyàn kan ṣoṣo tún gbà lọ́dọ̀ rẹ̀ téèyàn kan ṣoṣo náà tún gbà lọ́dọ̀ rẹ̀ kó tó débi tí ń lọ. so kábọ̀lù wàhíd ó tó láti máa fi ṣe tẹ̀síìrì àwọn àyà wípé ẹni tó bá ṣe sùn yá àmúrí kàfàrà rẹ̀ o èyí tó dáa ni kó ṣe ní tẹ̀léǹtẹ̀lé. pé ẹ̀sìn ti fọ́ọ̀nì kan nínú àwọn obìnrin yẹn ní ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù gold yẹn kó àmọ́ fi ṣe tafsir. kí la fẹ́ fàyọ́ mẹ́wọ̀n ayé àtọ́ka sí pé ó ti ń ṣe pẹ́lẹ́pẹ́ àti fóbìnrin kan ní ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù gbọ́ọ̀ ní sọ̀dáàkì ètò túmọ̀ sí pé ṣẹlẹ̀ ọ̀tá kó kí sọ̀dáàkì obìnrin kọ́ pọ̀ sọ̀dáàkì obìnrin bá pọ̀ ẹ̀tọ́ rẹ̀ ni ṣùgbọ́n ní sọ̀dáàkì ọba ti gọ̀ pàṣẹ wọ́n bá ti máa ń wọ̀n bá sí lórí máa wà nù sọ̀dáàkì. ẹ sì mọ̀ pé aṣíwájú wa Umar ibn Khattab radiyallahu anhu ó sì fìkà kan fẹ́ gbégbèsè kí sọ̀dáàkì ọmọ màá wá wọ́n fẹ́ fòdì wọn sí gbóbi tó bá lọlé ọkọ wọn gbọ́dọ̀ san ju ebá ìlọ nítorí pé kò ẹ̀rí kan nínú ṣẹ̀ríyà tó ní kéèyàn ọmọ síbẹ̀ àwọn ẹ̀rí tó sì tún rí nínú sẹ̀ríà oníkí sẹ̀ríà tọ́ka sí pé kíkọ̀dá àti ọmọ wọn ọba ló ti dà kò ronú débi ara yìí wọ́n sọ lórí mímbọ̀rù ike láti fi hàn sọdá àti obìnrin tó máa fẹ́ fẹ́ kò gbọ́dọ̀ ju iye báyìí lọ wọ́n lè fẹ́ sí náà wọ́n ní sí ọ̀rọ̀ lágbára ẹ̀ tani wọ́n bá ń yẹ́rẹ́ sọ bàbá mi gáàdì ẹ́ khalifatu rasulillahi sallallahu alayhi wa sallam umar sì wá dákẹ́ ó ní nígbà tó lọ sọ pé yẹn kí tó bá fi kàtàkù kó kàtàkù pẹ̀lú làkàì pẹ̀lú ẹ̀rí yíga sí kékeré ọkàn mọ yanu kó máa sọ̀rọ̀ kọ́mọ ọgbẹ́ akárọ̀ ẹ̀mínà lè sọ̀rọ̀ gbogbo ẹni tí ọlọ́run fún lọ́rọ̀ sọ kọ́ lọ́rọ̀ ọ máa tọ́ sí ní gbogbo àyíkáyé nítorí pé o lè sọ láyé nìkan tẹ́ síbẹ̀ wọ́n sọ pé gbogbo ibi tá a bá wà ló nírú ọ̀rọ̀ tá a lè sọ ń bẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tá a sì lè sọ ní gbogbo àyíkọ̀ọ̀kan ó lójú ẹni tó tún yẹ kó máa sọ torí ọ̀rọ̀ sẹ́nìkan sọ tó fi gbẹ̀yẹ lẹ́nu ní ọ̀sọ̀ tó fi tẹ́ obìnrin sọ̀rọ̀ ṣùgbọ́n bó ti sọ̀rọ̀ lórí bó ti gbé ọ̀rọ̀ gbóná ó tẹ́lẹ̀ ó yà tètè báàkì ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní sọ́bọ́lá sọ pé wọ́n á tẹ́ ìtum ẹ̀ṣdá hùn nàkìntàrà nígbà tó ti pẹ́ ti fọ́n kan nínú wa ní sọ̀dá àkìtọ́ jẹ́ ẹrù lórí ẹrù lórí ẹrù gold wọ́n á sọ pé ọ̀fẹ́ límìtì ń tọ́lọ̀ ò límìtì agbára rẹ̀ ọ̀ka ah Umar radiyallahu anhu ẹ̀sì mọ̀ pé wọn láti kẹ̀rí fún báwọn kò ní ìgbà máa pèsè àlàyé kí ni wọ́n gbọ́ ń bẹ̀ mo rò pé ètò ọ̀rọ̀ agídí burúkú wà lọ́dọ̀ àwọn olódo tòun gbàgbé pé ìdí tó fi ń bá wa sọ̀rọ̀ ìdí wọn náà ni wọ́n gbọ́ dáadáa wọ́n mọ ní tọ́lọ̀ wọn bá ń sọ. Umar ẹ̀kan náà lọ́sọ̀rọ̀ ń dá o ó ní imra'atun khasamat Umar khasamat obìnrin kan ọba Umar ọba wọ̀jàkadì ó sì fẹ̀yìn rẹ̀ lílẹ̀. àbùrọ̀pẹ́ lórí ìkúnlẹ̀ àbùrọ̀pẹ́ sakọ̀dìyà wọ́n ń wíìnì rẹ̀ ń jẹ́ wọ́n ń wíìnì rẹ̀ àwọn kan bá sọ pé ẹ wíìnì mi pẹ̀lú àlàyé ẹ ọ̀rọ̀ náà ń bẹ̀ kẹ́ni ìrọ̀lás ìrọ̀lás campaign after election lọ́dọ̀ àti máa dìbò fò àgbẹ̀wò kọ́mọ̀lá Umar ó tètè gbà tó wá tèmi náà ronú débi ara ẹ̀ ni èyí tí mo fẹ́ ṣe ń kọ́ ìgbà ti ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó fi àwọn principles kan lẹ́nu Islam tó jẹ́ pé àwọn mùsùlùmí máa tẹ̀lé nínú nǹkan púpọ̀ especially gbogbo tó bá ní í ṣe pẹ̀lú dídájọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú jíjẹ́ adájọ́ ṣẹ̀ríà àwọn study kan àti special kọ́mọ fi tírénì àwọn ọmọ akọ̀bíyàtì Umar radiyallahu anhu àwọn ẹjọ́ tí Umar dá wọ́n á fi tírénì rẹ̀ torí pé ọlọ́wọ́n ọba ó sí ọpọlọ rẹ̀ sí nǹkan púpọ̀. olóòlù sọ fún wa nínú ìwé kàtọ́kọ̀ ìwé yẹn ti di principal fẹ́ni tó bá fẹ́ kọ́ bó wọn ṣe ń dájọ́ nínú ṣẹ̀ríyà nínú ìwé tọkọ sí Abu Musa al-Ash'ari radiyallahu وني الرجوع إلى الفض... إلى الحق فضيلة kí ẹ máa padà sídìí òdodo ní gbogbo gbà ọ̀la ni o tódodo bá ti hàn sí ọ padà sídìí ẹ kó sábùkù mbẹ yẹn lójú tí ọ̀hún kò sí nǹkan tẹ́jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn náà bá dirú ẹ̀mú ayé ó ti tòrò jù ó lè tún gbé náà jẹ́ kó ọmọ bínú kó ọmọ sọ pé nǹkan báyìí bó ti gbọ́dọ̀ rí nìyí nílò rẹ nu ọ̀kan nínú àwọn ọmọ rẹ bá dàda dì ọ̀rọ̀ yẹn ò rí báyẹn bó ṣe rí bó ṣe rí bó ṣe rí nù wọn náà bá fara balẹ̀ ló bá rí i pé a ọ̀rọ̀ tó mọ sọ bó ṣe rí gan ni a jẹ́ pé ìwọ ló ṣe mistake ẹ̀kan náà gbogbo ní tó ti dàrú gbogbo rẹ tó ti a wọ́n sọ ẹlẹ́pẹ̀ foríjì mi o ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀mí tẹ́lẹ̀ ni a tí ọ̀rọ̀ ẹ sí ọmọ mi tó sẹ́lẹ̀ ayé fún mi o kò nídìí pé náà èmi dáàdì mo dà lè dalé irú <laughs> àwọn èèyàn kan máa gbọ́ bàbá má dàrú ni dalérú dalérú so kéèyàn padà sí dòdòdó à ah, ọ̀la ni nísìnyí ó ti rí i pé tó kọ̀sán náà ń tẹ̀ lóòótọ́ ó sì tètè tún jẹ́ ọkútọ́ omi tí ọba ọmọ ọba ọ̀rọ̀ dì mú ó tún fẹ́ yẹn ó má rí lélẹ̀ ẹ̀rọ orí kan bẹ́ẹ̀ gbogbo èèyàn ló ń wí ni wọ́n máa tó fi dórí obì. sọ eléyìí ó máa sọ bẹ́ẹ̀ eléyìí ló fi hàn án pé ọba àti millions forty seven billions ní sadaki ṣẹlẹ̀ àfaramọ́ àmì amágbàgbé o igi bí sàdáàkì bá ti kéré ńlọrọ ẹ máa wà ń bẹ torí bá wà lára sàdáàkì kí yọ ọjà sí nísìnyí ọ̀sán hundred thousand fóbìnrin wọn á lórí wà ń bẹ̀ kí lẹ́yìn rò pé ọjà sí ṣébi níná lówó fa ok hundred thousand yìí orí wà ń hundred thousand yìí kò sóore ń bẹ̀ ṣé nǹkan kan náà lẹ́rù pé wọ́n lè rà ni. Ah, kò sí àlà èkéèkéjì wọn wọ́n fi kọ́ bẹ́kìrì eléyìí kọ́ọ̀tì wọn ní hundred eléyìí náà kọ́ọ̀tì wọn ní hundred àmọ́ àlùbáríkà ń bẹ nu owó tá a fi kọ́ yìí àlùbáríkà ò sí nu owó tá a fi kọ́ yìí. sọ̀rọ̀ pé búrẹ́dì kan náà wọ́n máa produce sọ̀rọ̀ pé èrè kan wọ́n jọ máa jẹ àbúrẹ́dì lè pẹ́ ń bì máa bu táwọn èèyàn ní rà àwọn ènìyàn gbogbo yẹn lè máa tò pé ẹ̀sìn búrẹ́dì ni a ti ṣe tẹ́ni títí tẹ́ ìṣe tààrọ̀ lẹ́jà tó torí tọ́lọ́mùbá fa àlùbáríkà sí nǹkan kan oore tí máa bí máa pọ̀ ẹ̀yin náà mọ̀ ọ́ kò tó lọ ni kò jù lọ àmọ́ lọ́n ti sí gbogbo ntọ́lọ̀ ń bá sí ọlọ́run nìkan ọmọ tó lè dé àmọ́ tọ́lọ̀ ń bá yọ orí kú ònú kan a'udhu billahi minash shaitanir rajim yọkàn máa tàn yinrin lójú rẹ ni ọmọ òwò ni wọn lóò ní ma báwo lówó yẹn ọ ń gbàtà tí àwa la gba náà kí la la fi ṣe dákun àǹtí mi ẹ fi hàn mí kí ni mo fowó ń ṣe àbúrò mi ọgbàǹgbà náà ọjọ́ á lójú àmọ́ àrímá mo rò pé yé tó pé o ti dìyàwó o ti dìyàwó kìí o ti gbà gbà pé ṣùgbọ́n ní owó yẹn kò ní jẹ́ èyí tó jẹ́ ní oore bíi mọ́ wọn bá. ìṣòro àti náà ni pé tóbìnrin kan lọ́wọ́ bí kò lè bàbá rẹ̀ lọ́ọ́ máa gbé lọ́dọ̀ ọkùnrin kan ní ìyàwó àwọn ìtumọ̀ púpọ̀ kan wà tọkọ ọmọ wò mọ́ ìyàwó yẹn ní gbogbo ìgbà tí wọ́n máa jọ wà nínú àwọn ìtumọ̀ yẹn ni pé fi shift kúrò nílé bàbá rẹ̀ dọ́dọ̀ tẹ̀. tó fi dání tó wà lọ́dọ̀ rẹ̀ tí láìpù rẹ̀ àti tiẹ̀ tó fi wá dìkan èyí sábà gbàgbé ṣé tó ṣèṣì ẹ ṣó ó mú ọ lómi ó fún ọ wàhálà àbí ọrùn lọ́ba dé ohun tó bá dùn inú ọmọ dikitéètì àwọn ìwà tó ọmọ hù kódà kó ti pọ̀ gan ọmọ ọkàn lórí tó le burúkú ni ìyàwó rẹ̀ máa kú kí ló ṣe kí ló ṣe báwo bàbá rẹ ò ti gbowó rẹ èmi gẹ́gẹ́ bí àpèlúbọ́ ọ̀rọ̀ àpèlúbọ́ kàn sọ láti líìsì tó mú àwọn ṣé kí lóyún ká líìsì kún ṣé ara sọ̀dọ̀ àkíní àbí sara ẹ̀dá ọ̀rẹ́ yẹn ọkùnrin tẹ́ ń fẹ́ yàwó náà nù wẹ́bí wọ́n ti gba tiẹ̀ òtí màá tó ṣe ń parẹ́ <laughs> ṣé ara sọ̀dọ̀ àkíní àbí sara ẹ̀dá o ẹ ẹ sọ̀rọ̀ ní ìsìsá yẹn pé ń sọ sí nǹkan bá dàrú ọ̀tọ̀ lóde tó mọ̀ pé tó mọ̀ halẹ̀ tó sọ dá àkíní àti sàrà ẹ ẹ sísí à bẹ́ẹ̀ máa ti máa ṣẹlẹ̀ nísìn kápó obìnrin sọ pé òun fẹ́ kó lọ òun fẹ́ bọ́ dànù wọ́n á béèrè wọ́n á ní kí ni kólú yẹn kó ní gánà rí ìyàwó rẹ sá tẹnu máa ní wọn rí à ń tó fún gbà tó fẹ́ ọgbà padà ní tó ti gbà padà sí bó lóun ọ̀fẹ́ ọmọ ẹni tí ọba fẹ́ fẹ́ ọmọ lọ. sọ̀rọ̀ kí n jọ ọ wá san five thousand sọ̀dà mo mọ̀ rò pé yé so ó wá ó wá rántí pé àwọn òbí rẹ̀ long list tẹ́ gbé wá ọkọ̀ sí rẹ ní four hundred thousand sọ̀rọ̀ pé nìkan ti wá àti fọ́njọ́ tó ní ìsìn ọ̀sẹ̀ pé sàrà ni sàdáàkì ni sàrà ẹjọ́ yọ lórí ọ̀nà ní kékeré ni four hundred and five thousand tó bá ti sọ ọkọ máa lọ àwọn su àwọn àkìlọ́kàn wọ́n ti pinlẹ̀ wọ́n kìlọ́kàn mo rò pé yé sẹ́ńtà ti ká àdéhìí kan síwájú tó sọ yìí pé gbogbo nǹkan bá tọrọ lọ́dọ̀ ọkùnrin pé kó san ṣáájú kótó ti fẹ́yàwó tìyàwó ni wọ́n máa jẹ́ wọ́n bá pè ní ti family tìyàwó ni wọ́n máa jẹ́ ajẹ́ pé ara sọ̀dá àkìtọ̀ ọ̀sán ni. therefore lísì tán fún ọkọ sí rẹ four hundred thousand inú rẹ náà wọ́n ti sọ pé sọ̀dá àti ọ̀rẹ́ five thousand ọjọ́ four hundred and five thousand ọ̀ sọ fún pé if you pay the money you are free wọ́n ní ẹ̀sìn ẹ̀gbọ́rọ̀ wèrè ọ̀rọ̀ wèrè báwo <laughs> lásìkò yìí ń gbà ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni o fà á sọ̀rọ̀ náà ló dúpọ̀ fẹ́ lọ lónìí so freedom yìí wá lọ́pọ̀ àbí òye wa owó ribiribi náà máa fi ra freedom so when you pay four hundred and five thousand you are free so ìtumọ̀ rẹ̀ nù torí de eléyìí báyìí ó bá ń jẹ́ pé obìnrin náà sì wá wà ìgà láti lọ wọn ò sì gbajú five thousand lọ lápèjúwe níjọ tí wọ́n fẹ́ yàtọ̀ sáwọn ilé ẹ̀sẹ̀ gba four hundred and five thousand èwo lẹ́yìn rò pé yóò easy fún láti lọ ìyá oní five thousand ní sá ìyá oní four hundred and five ah yóò jókòó bẹ́ẹ̀ ni gbogbo family gan kìlọ̀ fún pé wọ́n nítorí ọ̀fẹ́ dáwọ́lé agbára wò ká o gbégbá wọn wá sí lọ ẹ wọn ní wọn wá wọn ti pè àádùn àádùn tí a ti pín jẹ <laughs> so lẹ́dà láàmú ń wo báwo lọkùnrin ó sì máa bóbìnrin gbé nítorí kí ọjọ́ máa gbé pẹ́pẹ́pẹ́ nínú ìdùnnú ló pẹ̀yìn náà amọ́tọ́kùnrin bá ronú débi pé kí ni ẹni tó pé wọ́n fẹ́ so lójú olúwa ẹ̀dó lòsì kó lè tó rí léyìí fẹ́ àwọn bàbá rẹ̀ wọ́n kọ́kọ́ tẹ́ná yóò máa wò wọ́n pé àwọn bàbá kà adúrú ń tẹ́ gbà tán tó ń dẹ́yìn náà sanu ńgbà tẹ́ fẹ́ ìyá ìyàwó gbogbo ìtàn tí òṣùjú ẹ̀ yóò máa dábìrì tọ́ tí àwọn bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ yóò gbọ́ tààrin yẹn nítorí wọn ń ṣe garagara nu lẹ́ńbì olùkọ́ ayé ti gbà bẹ́ẹ̀ kọ́ báwo kó títà làwọn bàbá yìí ta ọ tata láti ẹsẹ̀ play play sàmọ́ tó wá bá rọrùn dé ẹ̀rí pọkùnrin òun náà mọ ọkọ àlọ́hùn orí ọlọ́ọ̀ni ìyàwó yìí àwọn òbí rẹ̀ wọn ò fi nǹkan kan ní mí lára kò yẹ kémi náà kí n fi àìmóore náà òòrè ìyẹn tó rẹ̀ bá pé nìyẹn o sẹ́yìn ọkùnrin mi náà wá tí ò ṣé wọn pé kí ni owó rẹ gan kò tówó tó fi ra five alive mẹ́ta ṣe wọn pé àwọn eléyẹn ẹni tí ò ṣe sànù nìrú àmọ́ tíṣẹ̀lẹ̀ àwọn ni pé jẹ́nẹ̀rálì àwọn èèyàn tó bá ké ìrọ̀rùn ni wọ́n fi rí ìyàwó wọn fẹ́ wọ́n máa sábà ṣe dáadáa sáwọn obìnrin ìsìláàmù ń sì fẹ́ kẹ́ ṣe dáadáa sí ìyàwó tẹ̀ bá fẹ́ ẹni tí ó wàá jẹ́ kí dáadáa yẹn ó ṣeé ṣe ṣe àṣelófin àyè kò sí lófin túláàsì o òfin pé ó ti wá lójú kòkòrò ní ẹ ṣe bẹ́ẹ̀ orí ń bẹ ń bẹ fẹyìn eléyìí ni. àtúrò kùn wá àdìsí mi wá tó fi hàn yín pé sísọdọ títọ bá mọ òun àbá òun rí yín àlùbáríkà yín obìnrin tá a fẹ́ ni yóò jẹ́ kó lálùbáríkà yé lè sọ̀dá àti àti sọ bí ti sọ̀dá àti ó sì lálùbáríkà bí ó sì lórí àmì tó bá sọ pé oore yan àlùbáríkà yan ara obìnrin ni ọ wà ìyẹn ni pé gbogbo obìnrin tí sọ̀dá àti rè ògùn ọkùnrin lápá láti sàn ìgbépọ̀ wọn pẹ̀lú ọkọ máa ń ní àlùbáríkà ọkọ yẹn yọ gbádùn ìyàwó yẹn dọ́gba kọlu ńkọ́ wọn ò ní sábà sí láàrin wọn. ìyàwó yẹn gbogbo abala bíi tí ọkọ bá ti lè yẹ wò wọn mọ nípa orin náà lọ́jà sí fún ọ. kò ní máa gbọ́ ọkọ ní kò ní máa gbó ọkọ lẹ́nu kò ní máa wá kí ìjókòó òun pẹ̀lú ọkọ kọ́ dàrú gbogbo tí ọ̀rọ̀ ọkọ lọ́rùn tí ò ní ní ọkọ lára inú ọmọ wa kọ̀kọ̀. ọkọ bá wà wò yóò rí i pé ọlọ́run bá tara rẹ̀ ó sọ lóore púpọ̀ oní àdánitọ́ láwọn ọmọ ọmọ òun sì ń ṣe dáadáa ọlọ́run tún fún àwọn ọmọ yìí yọ̀ lẹ́nu èmi gbogbo èèyàn tó bá bímọ náà ló bímọ ṣé bákan náà lọ́mọ rí ni yìí ṣe bákan náà lọ́mọ rí ẹni tó bá kàn ló lè sọ so àmẹ́lẹ́ ìgbà tó yẹ pé oore ń jẹ lára rẹ̀ látàrí bó ṣe dọ́dọ̀ rẹ̀ wọ́n máa gbé àwọn ọmọ alálùbáríkà fún un yóò sì jẹ́ ìyàwó gidi lọ́dẹ rẹ gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà nínú ọgbọ́n orí rẹ gan wọ́n mọ̀ bọ́ fílì bank àwọn ọmọ ọkọ ti gbọ́ kọjá sísọ nítorí pé orí bẹ lára ìyàwó tó nílé yàtọ̀ sí kéèyàn náà kù síbi tó kù sí kó tí wọ́n á jẹ́ pé kọ̀lá àlùbáríkà kò lóore ló tún lọ fẹ́ yẹ bọ́ yẹ bọ́ gbogbo yẹn tètè dán ọmọ pọ́ mọ̀ ta ọ nítorí pé ìyàwó rẹ kìí ṣẹni tó lálùbáríkà àwọn ọmọ rẹ gan wọn jẹ ọmọ tó rẹ pé wọn lack control torí ìyàwó rẹ kìí ṣe ìyàwó tó lálùbáríkà ẹ máa bóbìnrin tí wọn pamọ́ ti pé wọn dáadáa bó bá ti dá pẹpẹ èmi ti fi máa sáájú alájọmọ ti fi máa tiẹ̀ náà tí o bá lẹ ẹ máa jókòó sọ́wọ́ mọ. àyùbí lẹ́yìn lè ṣètò ànàrọ̀jì torí ẹ̀ ó gbà púpọ̀ káwọn obìnrin tí ń lọ ilé ọkọ kọ́ máa lárò jinlẹ̀ kọ́ máa lárò jinlẹ̀ omi máa ń sọ̀rọ̀ tó yẹ pé tó bá rẹ́ni báyìí ẹ kọ́ gba ìbáwí tí wọ́n máa palẹ̀ fún gbogbo ìgbà ẹ̀rọ̀kọ̀ wọn gbọ́ ọ̀hún lágbàtọ́ òun ò sí ní gbọ́ kékeré ní tòkòtì tọkàn o pẹ̀lú ọbẹ̀ fẹ́ nǹkan máa gbádùn ọ ni ó gbọ́ ó pé èlò lọ́ọ́ lè gbà á gọ̀ mọ́tì èlò ló lè gbà èlò lẹ́yìn rò pọ́pìn lè gbà tí ó fi di mímọ bẹ̀rẹ̀ ńlẹ̀ ọkọ ẹ bá ní sírò rẹ̀ mathematician bí èlò èlò èlò ní ojoojúmọ́ gbà tí èsì àṣẹwó èlò èlò lójoojúmọ́ gbà tí èsì àtìkù ọmọ ọ̀dọ̀ ó mọ̀ pé mímọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọkọ ẹ̀sìn ni ó ṣe obìnrin nídìí ọkùnrin ọkùnrin nídìí obìnrin bó tilẹ̀ jẹ́ pé tá a bá ní kí wọ́n ṣèwádìí ìjìnlẹ̀ nípa rẹ̀ so ìwádìí ìjìnlẹ̀ lè mẹ́sí ọ̀tọ̀ọ̀tọ̀ wá nípa tá ló ń bùkátà ẹnìkejì jura wọn lọ. ó ṣeé ṣe kí ìwádìí kan fi hàn pé ọkùnrin ló bùkátà obìnrin ju obìnrin lọ. ìwádìí mẹ́wẹ̀ ó lè fi hàn pé obìnrin ló ń bùkátà ọkùnrin ju ọkùnrin lọ. so ṣùgbọ́n bọ́lá ṣe to súnà rẹ̀ ní pé ó lè jẹ́ pé obìnrin gan bùkátà ọkùnrin ju ọkùnrin lọ. ìbáyìí náà mọ̀ pé ń gbà ọ̀sẹ̀kọ̀ ti di gbígbẹ kálé máa hàn fi rẹ lọ́wọ́ wọ́n dá aláṣà wọ́n tún sọ tún láìsí wọ́n tún gbogbo ọgbọ́n wọ́n lò tán kó tó di pé orí ẹ̀rọ wá. wọ́n dá nígbà mi gan wọ́n tún pa lóore wọ́n tún lọ sí ẹsẹ̀ pé nǹkan ṣe ọ́. wọ́n ti rí pé wọ́n bu ọjẹ́ tòmọ́ kúkú gbádùn àwọn ọ̀gbádùn bàbá gbádùn tó bẹ̀ fún wa. wọ́n lọ sí ìdìnnà kọ́ ọ́nù bíi ti ìdìnnà kọ́. bàbá bá ẹrú sùn mẹ́ta ti ń bọ̀ kó o ti fẹ́ yàwó táwọn kó tipátipá lọ́pọ̀lọpọ̀ ti fẹ́ yàwó. tọ́ bọ́kùnrin ti ṣe wá jẹ́ pé ó lè má ní bùkátà sóbìnrin tó bóbìnrin ṣe ní bùkátà sọ́kùnrin súnà ọlọ́run á ní pé ọkùnrin yóò tún fẹ́ yàwó kìí ṣe ìyàwó ní ọgbọ̀kọ̀ lé nígbàtà ìsara India àbí Ghana ní Islam ọkùnrin ní ọ̀fẹ́ yàwó oní òtún san sọ̀dáàkì lórí ìyàwó ǹjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ kí àwọn ọmọ ẹ̀ pé bíbẹ̀ rẹ lọ́dọ̀ ọkọ rẹ súnmọ́ ọlọ́ọ̀nù ẹnìkan ọ̀rẹ́ nìkan ṣùgbọ́n àti súnmọ́ ọlọ́ọ̀nù dá lórí pọ́kùnrin ní ọmọ wa obìnrin tí ọ̀fẹ́ ìdí nu tó fi jẹ́ pọ́kùn rẹ lọ́wọ́ ọlọ́fẹ́ ọ̀ ẹ mọ̀ wá sí ti gun ọkùnrin yẹn lápá ẹ jẹ́ kí ìgbéyàwó yẹn kọjá ètò ní o fi kẹ́kọ̀ọ́ tẹlomi ní o tún rí àríwòye nù rẹ̀ bí sọdá àti bá ti máa wọn bá àwọn obìnrin máa ní àlùbáríkà ẹ àpèjúwe ìgbéyàwó tí sọdá àti rẹ pọ́ọ̀ tí ó lọ àlùbáríkà àsìkò tóbìnrin yẹn wọlé ọkọ sọdá àti rẹ lọ fifty million naira. ó náà wá bẹ̀rẹ̀ sí ni fimú sí gbogbo àwọn obìnrin yòókù láyé pé kí lẹ já máa ń tiyín ẹ ẹ ló ní wọn sọ ń tiyín sísà nígbà tí àyìn lọ ọkọ ní à seven five ni ìwọ ń kọ ẹlòmíì ni à láwọn ìgbà tiwa two five wọn máa gbà ní máa wò pé àṣẹ òun fifty million ní gbogbo olú yìí kódà tó bá jẹ́ pọ́kùnrin lòun gbogbo obìnrin ìlú yìí gan wọ́n tẹ̀ wọ́n tẹ́tẹ́ ń jẹ́ òtún sẹ́kù ìgbéraga bá pọ̀ ìgbéraga bá pọ̀ ọkọ òtún gbọ́dọ̀ bá wí yọrọ sọ pé ọmọ tí mo wọ́ọ̀tì fifty million nígbà yẹn nu meeting wọ́n àti èrè kí wọ́n fẹ́ gbé ọ̀tà tà ó tó bá jẹ́ pé fifty million náà bá fi sí obìnrin ṣé lẹ́yìn ìgbà tán fẹ́ tán yọ̀ọ́ máa wọ́n sí ni àbí yọ̀ọ́ máa dín náà gbogbo àdó àwọn ọmọ tí mo wọ́ọ̀tì mi kí lọ wọ́ọ̀tì kí lè dérò wọ́ọ̀tì tẹ́lẹ̀ náà irọ́ lẹ́sàn. tòǹtòrí eléyìí tí lè báyìí wá ìgbéraga wọn àpàdà lélẹ̀ ọkọ̀ alibarikosi alibarikosi irọ́ ilé ayé ni ọmọ jọ lójú ní ọmọ jọ lójú èmi tí wọ́n san fifty million lórí rẹ̀ ni màá máa jẹ tòmátò tó yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ no no no no no no tin tomato àfa. so gbogbo nǹkan rẹ agolo agolo náà lẹ́ẹ̀ máa kó wọlé torí ọba, eléyìí tí nǹkan bá máa wọ̀n bá orí máa wà ń bẹ̀ eléyìí jẹ́ àdìsí alákọ̀ọ́kọ́ àdìsí tó tẹ̀lé lẹ́yìn ó jẹ́ àdìsí ìyàwó kan jẹ́ Amra bintal ànábì fẹ́ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ẹ̀ ń gbà tó wọlé tọkọ ó rọra sí ẹ̀wù ìyàwó rẹ̀ obìnrin yẹn bá ní a'udhu billahi mink ọ̀sáàdì ọlọ́ọ̀ kó o lọ́dọ̀ rẹ̀ tọ́ ọ̀kọ́ọ́lù anabi sallallahu alaihi wasallam ni laqad uti bi Mu'ad ó ti fi olùdáàbòbò ni wàtàdì ó ti fi Ọlọ́run Ẹlẹ́dàá wa ó ti fi wàtàdì tàbí ó ti fi Allah tó ti sádi rẹ̀ kúrò lọ́dọ̀ mi èmi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Allah kò yẹ kí n wá ṣe ti Allah kò fi ní jẹ́ kó dáàbò bò tẹ̀lé kí èèyàn fẹnu kọ́pá kí èèyàn máa fẹnu wa rọ́ọ̀fù ìyàwó tuntun tẹ́tẹ̀ wọlé ọkọ̀ pa tọkọ wa fẹ́ pé wọ́ bọ́ọ̀bì àdúgbò mi là ẹ irú pé akéwù tí ò kún síbí ọkọ náà sì wàá mọ akéwù tó ju síbí lọ lọkọ bá ní àwùjọ mi lẹ ṣé ọsọ ni àbọjábọ ó ń wí ní o kò burú ẹ dákun ẹ bá ní sílẹ̀kùn ẹni tí ń bẹ lẹ́nu ẹ̀kọ́ ẹ sílẹ̀kùn kí ni kí lọ́ọ́ fẹ́ ṣe ó dẹ ó gbádùn ni ìwọ́gbẹ́ nìkan ṣe ìrìn àwọn olùbílẹ̀ ẹ̀tọ́ sọkọ̀ gbọ́dọ̀ lọ lásán obìnrin ti fẹnu kọ ni ó tí ó di ummul mu'minin tí ó di ìyàwó ànábì sallallahu alaihi wasallam láyé lálùkìyàmà bó ṣe sọ ni ànábì wa sì sọ pọ́ọ́ ó ti fi Allah olùdáàbòbò ni ó ti fi sáàdì so kò sí bùkátà kankan fún wa lára rẹ o. tó fatalaqaha àná ìbá kọ́ ọ lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ń jẹ́ ọ̀dùnnú kí wọ́n á jẹ́ pé ọ̀dà sọ ọ̀bànújẹ́ bora nítorí ìbànújẹ́ búrẹ́dì. أعوذ بالله من الشيطان الرجيم وأمر أسامة فمتعها بثلاثة أثواب أنا وصل أسامة بن زيد إذا أبا بولب أبو بافون wọ́n á fún ní gan wọ́n fún lásán mẹ́ta kìí ṣe gan wọ́n fún lásán mẹ́ta Ibn Majah lọ́gbàá wa ṣùgbọ́n ẹnìkan náà ń tẹ́tù kan gbà wá ẹnìkan tá ìgbọ́rọ̀ rẹ̀ ni. ṣùgbọ́n àpapọ̀ àpapọ̀ àti pé nínú sẹ̀ní ànábì sọ̀rọ̀ àṣọlá obìnrin kan ti bẹ́ẹ̀ rí obìnrin kan ti bẹ́ẹ̀ rí. kí ni fíkìrì tá a fẹ́ mú jáde ń bì báyìí? fíkìrì tá a fẹ́ mú jáde ń bì ni pé àkọ́kọ́ ta lóbìnrin náà ọ̀rọ̀ pọ̀ wọ́n sọ orúkọ oríṣiríṣiríṣiríṣi débi kọ́ àmọ́ta lọ́jẹ́ àmọ́ kọ́kọ́ lọ́jà bí ẹ̀kọ́ta lè rí kọ́ńbẹ̀. kí ló dé tóbìnrin yẹn fi ń sáàdì ọlọ́ọ̀ kọ́lá àwọn kọ́ gbà wọn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam. kọ́lọ̀ náà kọ́ wọ́n sì darí nù etí obìnrin etí àwọn ẹ̀yà alé ló bá wà wò àwọn olùmọ̀sọ pọ́bìnrin yẹn rẹwà gidigidi ọkọjá àbíkí àfọ. ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ kíkúrẹ́lẹ́ tó kó délé ànábì sallallahu alaihi wasallam ó kó sọ́wọ́ apá kan náà àwọn ìyàwó rẹ̀ wọ́n ti ẹ̀sọ́ wọn ní Aisha àti Hafsa ó kó sọ́wọ́ wọn wọ́n bá tún un ṣe wọ́n bá lé làálì wọ́n á rí à ṣé obìnrin náà àwọn náà kúkú máa dá àmọ̀ èyí dá lè rẹwà jolú ẹ lọ ní ibi kí obìnrin kan ní ìsìnkọ fẹ́yàwó mi àwọn obìnrin kì ṣe pé wọ́n máa wọ́n kọ́kọ́ fẹ́ rí orogún náà eléyà ti wà lára wọn àbí òye wa ẹ̀hẹ́n ike ọlọ́njẹ́ pé méjì obìnrin lọ́ọ̀dẹ̀ ọkọ kò dénú o kò dénú tó àwọn sọ pé òòsà jẹ́ ń pé méjì òòsà báwò tá ń lò dáàbò aláhùn jẹ́ pé méjì obìnrin lọ́ọ̀dì ọkọ tómi lè ṣàdúrà rú rẹ̀ àkọ́dé kò lè dénú kárìn ká pọ̀ ìyẹn nìyẹn ìyẹn tẹ̀ máa ń gbá bọ́ọ̀lù <laughs> àmọ́ tó kẹrin kẹ́ ẹ pọ̀ lọ́ọ̀dì ọkọ ká dá fólú ẹ̀ bómi ṣe ń ṣe sẹ̀mí tiẹ̀ nù ókè tó bá di kàráǹgídá tó di túláàsì ipò fúnyàwó mi náà ìyàwó rẹ lè gbà but under condition the category obìnrin tó gbé wa bí kọjú ètò ọmọ wò bọ́ọ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa sọ pé sìbáwò sìbáwò lọ́wọ́ ìdílé ẹ̀mí ti bọ́ lára rẹ̀ àbí èyí tó yẹ pé. ó lè máa dá ṣúgà sínú ọbẹ̀ kó máa dá ayọ̀ sínú ẹ̀kọ́ dàda ń di bí sọ̀gẹ̀dẹ̀ lúná lọ́bẹ̀rẹ̀ ìyẹ ẹ̀ ìyẹ ti wí ọ máa wá wá ó ní eléyìí máa ń àwọn òbí eléyìí dáa ju gbogbo skéèlì tẹ bá gbé sí ó bí ti ohun à wàláì mùsùlùmí ó lè fẹ́ para rẹ̀ ó sì rírí tóbìnrin ó ti torí orogún ọlọ́run ti dé dáadáa bá lọ́gà bẹ̀rẹ̀ sí lọ bójú ni mo rí báyìí tẹ́lẹ̀ pé tẹ́nìkan máa sọ bí kọ́lọ́ ṣe òun ló máa ń gbọ́ àwa náà mọ̀ lọ́gà <laughs> bẹ̀rẹ̀ sí bójú ni. àkàrà wọn kò mọ wá wọn ni wọn bá obìnrin yìí tún un ṣe wọn tún lé làálì fún wọn pé káì ilé dàá pọ̀ àwọn lọ́wọ́ kó bá a ní amúra àbí kí ló kọ́ ẹ̀ ṣé ọmọ tí èèyàn máa ṣe tí ànábì fi máa gba tiẹ̀ jù ẹ mọ ẹyin ìyá mi báwa <laughs> ni obìnrin tí máa ń fẹ́ kánábì ọgbà tó ń dáadáa tẹ́lẹ̀ kọ́kọ́ ní ìsirayì wọ́n sọ pé àwọn òbí lọ́ọ̀ mi mo ṣáàjì ọlọ́run kó lọ́dọ̀ rẹ̀ ah! ọwọ́ tí ànábì ò fi gbà tó lọ́ọ̀ rẹ̀. yọ kọjá sísọ níta sì mọ̀ pé tó bá sọ kí ẹ bá kéèké kúkú ṣe gbogbo abánidámọ̀ràn nífẹ̀ẹ́ kọ́ dáa fún ni ọ̀pọ̀lọpọ̀ ọmọràn tá ń ni ah, ni wọ́n rò rẹ pa túnú rẹ rò gbé ọ̀rọ̀ tábọ̀ sọ gbé sórí tó sọ ni àbí rọ́ àjẹmọ̀ wọn wọ́n sọ fún òun náà tún fi wẹ́lọ̀ báwọn eléyìí ti wà lóye ti pẹ́ wọ́n kú fẹ́ràn mi àwọn bá ń tórun ṣe wọ́n tún lé làálì fún mi àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tó òun náà bá fẹ́ àpláì o ilé ọkọ kókó theory kò di practical wọ́n lọ ti ṣe yọ sí àwọn olùkọ́ fi láyé mi lọ́ba di àkóbá láéláé lórí di eléyìí etí àwọn obìnrin pọ̀ etí àwọn obìnrin pọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀mí ọkùnrin láyè tó bá ti fẹ́ máa kó yàwó jọ má kó jà ju ntọ́lọ̀ nìkan fẹ́ lọ tó bá ti fẹ́ máa kó yàwó jọ ọ gbọ́dọ̀ gbọ́ngbọ́n ọkùnrin lásán ó tún gbọ́n rú ọgbọ́n àwọn obìnrin kan. bọ́ọ̀ bá gbọ́n gbọ́n obìnrin kan gbọ́n rẹ̀ mọ́ òlẹ̀ tiẹ̀ darẹ̀ láàmú pọ̀ yàwó kan yàwó ẹyọ kan gan yóò bí tiẹ̀ torí ọgbọ́n àwọn obìnrin yàtọ̀ síta àwọn ọkùnrin ètò pọ̀ nínú ọgbọ́n àwọn obìnrin obìnrin à ń parí lọ títí lẹ́nu àwọn obìnrin obìnrin tí wọ́n ti jẹ́ni tí wọ́n máa rí mú ẹ̀mí ah, parọ́ ó tẹ́lẹ̀ wọ́n kì í ní ọ̀parọ́ bá gbogbo ìnira tún ti rí mo rò pé yé torí pé tó bá ti lè rí amúbá yẹn ìkọkúta ni wọ́n bàjẹ́ nù gbèsè ayé rẹ̀ wọ́n lè sábà mọ́ wọ́n àyè ti pẹ́ wọ́n máa ń gbé irọ́ fọ́kọ wọ́n sì máa ń gbé irọ́ fúnra wọn obìnrin máa ń sábà ń mísílídìí èèyàn wọ́n máa ń mísílídìí ọkùnrin ẹni tó ọkùnrin mislead àti mislead obìnrin ẹgbẹ̀rẹ̀ ńkọ́ kò ní sọ̀rọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ kí n yẹn gbọ́dọ̀ gbọ́n dáadáa sọ bàbá màmá ẹ ìwọ̀n bá tẹ́lẹ̀ sí náà ti ṣe o nípa àkùnmọ́ ọlọ́gbọ́n à ń fi oríṣiríṣi ọgbọ́n àyínnìkè táwọn èèyàn máa ń lò hàn ma ìwọ̀n bá tẹ́lẹ̀ náà bá lè ṣe wọ́n ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé the more tó bá fi súnmọ́ àwọn ẹni tó gbọ́n nínú ìgbésí ayé the more tí ìyànjẹ ò ní pọ̀ nínú ìgbésí ayé àwọn tó bá pààrọ̀ àgọ̀ àwọn dàdàgbọ́ ni àwọn òpònú nàgẹ̀rẹ̀ ìlọ́mọ márùn ọláyọ̀ jẹ ṣége láàrẹ̀ torí àwọn ẹni tó yẹ pàánà kó ti gọ̀ tẹ́lẹ̀ láti inú ìyá wọn ọgbọ́n òun ọ̀bá kọ̀ kò sọ́gbọ́n tí wọ́n rí ọkọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé obìnrin máa ń parọ́ gidigidi wọ́n sì máa try láti máa likealize ara wọn lórí rọ́tàn pa. torí ẹ̀ èèyàn kan gbọ́dọ̀ máa tètè sọ̀rẹ́ndà pé nǹkan tí obìnrin ń bọ́ sọ òdodo ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ rọ̀ ni. bẹ́ẹ̀ bá tilẹ̀ bá ti ṣe wíì náà lóòótọ́ àkóbáwò ló tó léyìí ọkọ bẹ́ẹ̀ ni ẹni ẹlẹ́ni kò jẹ́ yàwó ànábì sallallahu alaihi wasallam a sì mà kó gbẹ́ni tó bá jẹ́ yàrá nàbì sallallahu alaihi wasallam ọmọ àlùjánnà yìí. wọ́n tún wọ́n mọ̀jẹ̀ ummul mu'minin láti mọ̀ pé wọ́n ummahatul mu'minin wọ́n bí wa àmọ́ ìyá wa ni wọ́n. débi pé nìkan gbọ́dọ̀ kọ́nu sí wọn kó n fẹ́ fẹ́ wọn táwọn nàbì bá kú àfẹ́ntọ́ bá fẹ́ sórí ibú náà ẹ wọlé láwọn irú rẹ̀ náà ló ṣẹlẹ̀ nínú Suratul Tahrim jẹ́ pé àwọn obìnrin ànábì náà ni nígbà tí wọ́n ti rí pé ànábì ti ní ẹrúbìnrin Maria alùpùpùtìyà nítorí ká ànábì ò lè bá jìnnà sí nǹkan dètè wọ́n dètè kan ànábì fẹ́ràn kọ́ máa ń lá oyin wọ́n sì mọ̀ pé oyin là ànábì lá. ọ̀dọ̀ Maria ló sì ti la ó sì wá dọ́dọ̀ àwọn obìnrin méjì ti bẹ́tẹ̀ tó bá dọ́dọ̀ rẹ kó pé nǹkan rùn tó bá dọ́dọ̀ tiẹ̀ kí wọn náà pé nǹkan rùn alábì sì kórìíra ká pé nǹkan rùn láàrọ̀ àtọ̀ sí wọ́n tó pé olè sọ̀tẹ̀ kan tó ní fọ́nu tó bá sọ̀rọ̀ ó lọ ń tẹ̀lé ta nàbì anábì wò ah, oyin la nàbì la mọ́tò rí pé ọ̀dọ́ tó ti la kúrò pé yé ọ̀fẹ́ kóbá torí wọ́n ní ọ̀tẹ̀ ẹni kìí kódù ọ̀yà àfa nígbà yẹn kódù eléyìí náà ti la oyin ó ti dọ́dọ̀ Aisha ó ní kíní kan rùn kíní àrùn torí ọ̀lẹ kúté kúnú lé ó kúnú lé kíní kan wọ́n sá bẹ̀rẹ̀ sá ara yín ni nǹkan tí rùn èmi ọ̀wẹ̀. ọ̀dà ojú wàhálà ọtú dọ́dọ̀ òun náà tún ní kí n <laughs> so sallallahu ní sọ wọ́n rọ̀rọ̀ kan wá tó bá jẹ́ bẹ́ẹ̀ oyin ni mo lá mi sì ní ma ìwé ìní wọn ṣe ń ṣe báwọn anábìwá ni ọ̀dà ẹ tẹ̀lé lọ òun tún sún mọ́mọ́ ọ̀gbẹ́ ayọ̀ nàbí yìí lóyún màtò àlùrẹ́ mọ̀ má àhàlọ́lọ́ àhùlẹ̀kẹ́ tẹ̀bẹ̀tẹ̀rí mọ̀rọ̀bọ̀tà ẹ̀zùwájú. ọ̀hún wáyọ̀ náà àwọn ìyàwó rẹ̀ àbí ọ̀fẹ́ sọ̀ńtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún ọ̀dẹ̀ ìwọ́ wọn. torí wọn yóò fi nítorí pé ète pọ̀ ète pọ̀ nínú tóbìnrin sì fi máa ń fìdí ète wọn wọn náà ní ká máa búra lórí rọ nínú rẹ̀ fún mi ká ti máa sunkún lórí nǹkan tó nǹkan kan tóró mi ẹkún yẹn ìtòsí ẹyin di wọn lọ́wọ́ wọ́n tún máa wú lórí rọ́ tọkàn tiẹ̀ náà bá lẹ̀ bàjẹ́ wọ́n ò rí ọmú bàjẹ́ àyàn àlè máa sunkún lórí irọ́ kìnìún àìmọye. tòótọ́bìnrin bá ti fẹ́ gba tẹlómi jẹ́ à gbogbo ètè wọn lè wà. torí délé arábìnrin yìí ó lóòzù jíjẹ́ ìyàwó ànábì sallallahu alayhi wa sallam látàrí ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́. ó túmọ̀ sí pé atọkùnrin àtobìnrin á gbọ́dọ̀ gba ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ gba ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ torí tóbìnrin lélẹ̀ yóò lè ṣẹlẹ̀ sọ́kùnrin náà náà kọ́yẹ́ pé wọ́n fẹ́ yàwó rí káwọn ọ̀rẹ́ rẹ tó ti níyàwó ṣáájú rẹ kọ́ kọ́ mìsílídìí rẹ tọ́ máa ń tóbìnrin fi máa gba tèèyàn téèyàn bá kọ́ fẹ́ já kọ́kọ́ tẹ́ bá kọ́ mìt ẹ̀ má ọ̀rọ̀ kò kò dáa fún yẹ <laughs> so wọ́n bá rò pé ah pé màá ti apply rẹ̀ a sì burú jù ara lọ ọmọ ọmọ ọlọ́mọ sọ pé ìyá rẹ̀ ọkà kún kọjá sísọ ìyá alápọ̀nlé ìyá tọ́ka kún ìyá àlùbáríkà àbí òye níṣẹ wo pété ìwọ ọkọ yìí náà tó ń wá bọ tó ń wá bọ wọn lò ní tó wọn mà là pé n ti fi yóò lẹ ọ̀rọ̀ àkọ́kọ́ tó wàá gbọ́ lẹ́nu kò ní jà fún yẹ kí akọba jẹ́ bẹ́ẹ̀ ń lọ báyìí lẹ́gbàá bẹ̀tì lẹ́gbàá bẹ̀tì torí di eléyìí báyìí ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ló máa ń kó báwọn èèyàn ẹ jẹ́ kí n fún yín ní àpèjúwe ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ kan máa ń sẹ gbọ́ gbóná ni so so wọ́n ní ọkùnrin kan ó fẹ́ àwọn olùkà so wọ́n á lóyún tó fi gbẹ́lẹ́ wọ́n lọ wọ́n lọ tó sọ́dọ̀ bàbá kan bàbá yẹn nílé àwọn sì ti mara tipẹ́ bàbá yẹn wá yá lẹ́gbẹ́ pẹ̀lú ìyàwó ohun títí mà gẹ́gẹ́ bí rìwáyà rẹ̀ pé bàbá tí ó yá òun ní lẹ́gbẹ́ lọ́fẹ̀ẹ́ sẹ́wọ̀n pé yorùbá gbọ́n bàjẹ́ wọ́n lẹ́ni tí ń wá fà ẹ̀ kọ̀ǹpìlìtì ẹ̀ ń wò fò kọ́ ìdá yẹn wọ̀n ti sọ wọ́n láì ẹni tí bá ti wọ́pọ̀ tẹ́lẹ̀ tó ń wá pa sá fún ọ kó fún ọ láì ṣiṣẹ́ òfò lọ wá. tọ́ bàbá òun tètè mà àti bàbá yẹn kò dàgbà má sábẹ́ bàbá yìí bá ń wá àti báyàwó rẹ̀ ṣe zìnà ìyàwó tuntun ọlọ́sàn-án ìyàwó lọ tipátipá níyàwó fi gba ara rẹ̀ lọ́dọ̀ bàbá burúkú bàbá àdánù bàbá òfò. ọlọ́lọ́ mẹ́tọ́ kọ́ ọ lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ bóun ló sì kọ́ra rẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbà tó ń mọ̀ sí wọn á lóun òun wo báwọn ti ṣe jọ̀wọ́ pẹ̀lú bàbá yìí ti pẹ́ àti irú tó ti dà wọn kù á ti irú bàbá yìí kan yarí fún àá ṣe nǹkan kan. a ọkàn sì fẹ́ já ẹ ṣe a ṣe nǹkan kan ó fi wá jẹ́ pé fámìlì ìyàwó kí fún bàbá àdánù ọ̀nà dalérú lẹ́yìn tí wọ́n wọn sọ́dọ̀ nígbà tí bàbá tó gbalé àmọ̀ pé gbà ló tó yàwó ni ẹ̀rọ ọmọ rẹ̀ kọ́ kẹ́kọ̀ọ́ dípò kéèyàn kí lóye kẹyìn ọsẹ kó wọn pààrà kó wọn pòrí ẹsẹ̀ tí àyàwó mi má bínú o mo sì ń sọgbó o mo sì ń ṣe kínní o ẹ̀yin ìgbàgbọ́ ọ̀rọ̀ àwọn aládébẹ̀ lẹ́ẹ̀kan kẹsùn máa pé tọrọ bá ti pẹ́ ńlẹ̀ yìí máa gbọ́n ni ọ̀rọ̀ tí wàá gbọ́n débi pé ìyàwó lòun ò sí ma because o ò ṣetán láti protect obìnrin ẹ̀yà ìwòsẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o ó lè jẹ́ pé asinlọ́nà kan ló sí ọkọ̀ yẹn darí à ọ̀rọ̀ bàbá mu bíi tí kò lù pakọ́ wọ́n á fi hàn pé yẹ́s gbogbo ẹni relationship kan pé a ti mọ ara ti pẹ́ gbèsè gbẹ kan màá rí i pé mo fẹ́ pọ́ lónìí pẹ̀lú lúlù tó gbogbo ẹ wà máa bọ bíláàkù bàbá yìí ti dàgbà ọ̀dàgbà ọ̀dàgbà ní ọ̀dàgbà tí kọ́kọ́ máa ń kọ́ mọ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn mẹ́wọ́ ò ní péjọ kí làákà ẹ̀ wọ́n sùn kọ́kọ́rí síbi kan náà wọ́n sọ ọ̀rọ̀ fún bàbá débi pé bóyá tí ó bá wọ sàárè gbogbo ìrìn náà sọ pé yẹ́s òtún ọkùnrin àmọ́ tọmọ lọ bá àwọn ọ̀rẹ́ rẹ tó kọ́ ọmọ kankan ju bọ́ọ̀lù lọ bí ọ̀rẹ́ wa ètò rẹ̀ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ of course we have we have a very important match tonight match àwọn òbílẹ̀ wọn bá sẹ́kọ̀bù ọba sẹ́kọ̀bù níjọ́ tí ọ̀wà lànà orí rẹ̀ ni ó ti lànà torí ẹ̀ àwọn èèyàn máa ń mislead èèyàn ẹni tí sì ń ba ìsábà sọ pé mọ̀ ń ba ni torí ó lè jẹ́ kó ti gbọ́ ju ọ lọ ó sì ti mọ̀ pé ọgbọ́n òun fẹ́ kọ̀ yí báyìí ọgbọ́n àdánù ni rìsọ́ọ̀tì rẹ̀ yóò padà bá tiẹ̀ rẹ̀ ni. kí wá ṣe gbogbo yẹn ni máa ń ṣe làákàyè o ṣe ṣe gbogbo yẹn ni máa ń ṣe làákàyè mo rò pé gbogbo ẹni tó bá ti dàgbà jù ọ lọ ó lè kọ́ ọlọ́gbọ́n ẹlòmíì ọgbọ́n ti bá tiẹ̀ jẹ́ ní ọkọ̀ nítorí pé ẹlòmíì tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ ẹ ṣe àjọ ti ẹni tí a fẹ́ sun tó náà tún lọ fi pupa ara nígbà táwọn wá mọ̀ràn lọ́dọ̀ ti fẹ́ gba tiẹ̀ torí ẹni tí yóò máa wá ìmọ̀ràn lẹ́nu ẹ̀ ló jẹ́ pé ti dán wò èèyàn ti dán wò èèyàn ti dán wò lára àwọn èèyàn míì gbogbo ìmọ̀ràn tí máa dá wọn ní tí ó kó dáa ni kì í tí ó kí ti tájẹ́ tirẹ̀ wàláì tí ì ṣebí bá ṣe máa kọ́ lọ ìyàwó mi yé mi ti sú at the end of the day abánidásí ni ọgbà ìyàwó mọ́ lọ́wọ́ ṣé ìwọ tó sojú híóhíó báyìí pé ni wọ́n wà ń gbà táwọn wáyàwó <laughs> táwọn lọ ọmọ òfò yẹn wà lọ ó lè pé gbé lọ sówódé ọmọ yàrá mi lọ́gbà ọ̀sọ̀ bàbá dọ̀. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn èèyàn wà láyé tí wọ́n dá lódodo tí wọ́n ti kí tọmọlàkejì ọ bàjẹ́ àwọn èèyàn wá wà pé tí tọmọlàkejì bá bàjẹ́ nídùnnú tiwọn. fún àwọn eléyìí kọ́lọ̀ mọ́ fi wá ṣe kó ń gẹ wọn lẹ́yìn náà anything that has to do pẹ̀lú private life rẹ̀ kí ṣe gbogbo èèyàn lèèyàn máa ń sọ fún ọ àṣìṣe tóbìnrin yìí ṣe náà ni pé obìnrin tó ẹjọ jẹ ìyàwó ọkọ kan náà ni wọn ń kọ ọlọ́gbọ́n wò mo rò pé ń gẹ́sì ẹ̀ àà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ṣe gbọ́dọ̀ débi àlẹ́ ọ̀gbà bẹ́ẹ̀ àwọn ológun kan máa dán mọ́ràn pé ọkọ wa kọ́dà ọbẹ̀ làwọn fẹ́ràn jù ọkọ rẹ kí tó bá sọbẹ̀ làwọn ọkàn àbùkù wọn náà wọn lọ sí la wọn tún gbé panlá sínú ẹ̀ lọ́kọ̀ tó yẹ pé kò fẹ́ràn apala kìí sì jẹlá ọ̀pẹ̀ ń ti tẹ́tí àjẹ́ ọ̀tẹnu ọkọ jáde pé n tó ń fẹ́ ni nítorí pé n ti máa ń wo àwọn obìnrin jù náà ni kọ́mìsì lè yẹ lómi tó bá ní àwọn méjì mẹ́ta mẹ́rin nítorí tó bá sí iná fún nìkan tó ń bá àwọn yòókù ọ̀rọ̀ alọ́gọ́ ní ọmọ rẹ̀ ọlọ́mùú tọba tí tí voice rẹ bá ti lọlẹ̀ díẹ̀ wọn kò ọyẹ yà yà ẹ tó fi kó báwo rí o àmọ́ tó gbọ́ sí ọlọ́ ọlọ́ tó fi kó ẹ ṣe máa ṣe o tó bá di kọ́rọ̀ lé débi kọ́kọ́ sọ tó o bá sọ́ra yes kọ́ mọ́ náà yóò máa wọ pé kọ́kọ́ tó lọ náà ni ṣe eléyìí túmọ̀ sí pé aláti ṣe always lọ́yẹ kó máa ma àti ṣe ara rẹ̀ tó ní o bá ń sọ pé bá mi sọ má bá níyà sọ torí pé nítorí fẹ́ bá sọ òun kí lọ́ọ́ mà tó wà nù rẹ̀ kí lọ́ọ́ mà tó ń rò sí ọ tẹ̀lé ìtumọ̀ sí pé àkóbá tó ṣẹlẹ̀ sóbìnrin yìí ó ṣẹlẹ̀ sẹ́lómi náà lọ́la nígbà tí wọn bá ti lo làákà fún lọ́lọ́run sọ pé wa hadaynahu an-najdayn ọlọ́run ti fún yín lọ́pọlọ tẹ́ fi máa ṣe yàtọ̀ wọ́n fún ọ márùn jù bẹ́ẹ̀ lọ wọ́n náà tún lọ dánù rẹ̀ rò ṣé n dáhùn sì sọ fún mi yìí ni àbí èso òótọ́ ẹ̀kọ́ mi ta tó rí múnú àdéhìí ni pé anábì sallallahu alaihi wasallam kì í ṣe women monger wọ́n kò si wá sí wọn wọn ni àrùbùbìlà eléyìí tó takò ọ̀rọ̀ àwọn ọ̀tẹ́sì Islam ẹgbẹ́ wọn obìnrin wọn ló kọjá sísọ ní tó bá yẹ pé èèyàn bá obìnrin ó sì jó lójú kòkòrò kò sí tìrù lè sọ lóòótọ́ tí wọn á sọ pé máa lọ ni ọgọ sọ ni láti bí. oṣù wa nàbì ó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí àìsà ti sọ̀rọ̀ wípé ayyukum amlaku li irbihi min rasulillahi sallallahu alayhi wa sallam tani nínú yín ló lè kó ìfẹ́ rẹ̀ tó ní sóbìnrin níjànú tó ànábì sallallahu alayhi wa sallam. à yàrá tuntun tó yẹ pé you are seeing her gbogbo ara rẹ ti gbẹ̀kan tó ń gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lọ́ta síbẹ̀síbẹ̀ torí ń tọ́ sọ sọ̀pọ̀ ó sì tàn án mi à kéde gbogbo èèyàn ló lè ṣe kọ́dọ̀ ọkùnrin tí obìnrin mú tẹ́sẹ̀ fẹ́yàwó tóbìnrin wa ní tọ́wọ́n ní à bóòlù sẹ́wọ́n ṣe báwọn tọ́wọ́n ní à ìyá rẹ̀ ní ṣe báwọn wọ́n sì róbìnrin rí wọ́n á níyà rẹ̀ ní sèbá ọ̀sọ̀ ni yọ káàpù rẹ̀ jọ mi ni mo rò pé yé ó sì àbùkù rẹ̀ kan àmọ́ yóò dìjọ́ mi ó dìjọ́ mi ó yà àbúrò lọ sọ báyìí sí káàtì bọ́ bí mo rò pé yé àmọ́ nàbí sallallahu alaihi wasallam kò filẹ̀ ẹ̀kọ́ mi oníkóbìnrin tí a bá ti fẹ́ wọlé tá a ti san sọ̀dá àkì rẹ̀ tá a kọ sílẹ̀ lẹ́yìn tó ti wọlé wa kó tó di pé ìbálòpọ̀ ṣẹlẹ̀ a ti sọ tọ́dọ̀ àkẹ́ ọ ó sì ti wọlé àmọ́ àti ìbálò àmọ́ ti wọlé débi pé ẹnìkan kò dì wá mú àti tilẹ̀kùn àti sọkọ́rì ńlẹ̀ ẹnìkan kò dì wá mú láti súnmọ́ kọ́lẹ̀ obìnrin yẹn ti lẹ́tọ̀ọ́ sí tọ́dọ̀ àkìyàn o àárọ̀ òde lọ́wọ́ kò tí ì wọlé níbi títí fẹnu wa rọ́ọ̀fù ọkọ bá ní ọ̀dà má sì wọlé o máa lọ rẹ àmọ́ ti sọ tó ń fò obìnrin yẹn ti lẹ́tọ̀ọ́ sí dajìlẹ̀ torí pọ́kọ̀ òtí fọ́ọ̀kà tọ́ obìnrin kò tí ì wọlé a sì sọ pé iye bẹ́ẹ̀ la fọ́n sọ̀dà kù òde kò tí ì wọlé náà láti kọ́lẹ̀ àwọn eléyìí lọ́lọ́wọ́ bá sọ nípa wọn ipe àwọn eléyìí lẹ́yìn laysa alaykum junahun in tallaqtum an-nisaa ma lam tamassuhunna aw tafriḍu lahunna fariida ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاع بالمعروف wàhálà mọ́sẹ̀rẹ̀ kọ́dọ̀rọ̀ hù obìnrin tó jẹ́ pé ẹ kọ̀ sílẹ̀ láì tí ì wọlé ẹ sì tí ì sọ pé iye sọdá àpilẹ̀lẹ̀ ẹ sì kọ́ ọ́lẹ̀ kó tó wọlé ọlọ́ọ̀ni kò sí ìdajì sọdá àti kankan fún torí pé ẹ sì sọ pé sọdá àti báyìí lẹ́fun tẹ́lẹ̀ náà amẹ́ni dáadáa lẹ́sẹ̀ sí ẹ ṣe dáadáa sí ló di wọn bẹ́yìn ṣe ní àti bẹ́ẹ̀ ṣe ní. tó bá sọ ẹ bá lówó tọ́pọ̀ nínú owó yín tọ́pọ̀ ńlẹ́ ti ṣe dáadáa sí. bọ́lọ̀ ń ṣe fún yín o. owó tẹ ní ọ̀lọ́ títí nínú bí òṣè lọ títí ńlẹ́ ti ṣe dáadáa sí. àmọ́ńtà nàbì sẹ́ńbì sallallahu alaihi wasallam ẹgbọ́ bó ṣe lọ. obìnrin yẹn ti wọlé. ànábì ló wù lọ́kọ̀ọ́lẹ̀ ṣáájú kó tó bá a ní nǹkan kan eléyìí tó ti sọ sọdá àkídẹ tọ fún tó bá pé ànábì ti fún tí ànábì ọba sì ti fún sọdá àkìrì ò tún ní jálẹ sí irú rẹ̀ kọ́ lọ́wọ́ ni ẹfun lówó ẹfun lówó ìtuni nínú láti pàrọnú rẹ̀ rẹ̀ nítorí pé ntọ́lọ̀ ní kẹ́ fún lówó tó fi túnú tó fi pàrọ̀nù rẹ̀ rẹ́ òun náà lóbìnrin yẹn ó ṣe pé ẹ ti kọ́ ọ́ lẹ̀ kó tó wọlé láì tí ì sọ pé yé báyìí lẹ́sìn ajẹ́ pé dáadáa nábì wa kọjá sísọ ó ti lẹ́tọ̀ọ́ sísọ dàpọ̀ síbẹ̀síbẹ̀ ànábì tún ní kí wọ́n tún lọ́ọ́ bọ̀ fún lẹ́bùn kí wọ́n tún lọ́ọ́ bọ̀ fún lẹ́bùn. so lábẹ́ òfin Islam ìyàwó tá a bá ti fẹ́ tá a wá padà kọ̀ sílẹ̀ kò sówó kan tọ́lọ̀ ní ká fún nígbà tó yẹ kó ti gba sọ̀dá pè àmọ́ tó bá jẹ́ pé àkọọ́lẹ̀ kó tó wọlé a sì ti pè bubu iye tá a fún tọ́lọ̀ ní ká fún ní owó ṣùgbọ́n àwọn àtàtúwọ́n sọ wípé walil mutallaqati mata'un bil ma'ruf gbogbo àwọn obìnrin tá a bá kọ̀ sílẹ̀ o ó yẹ ká lè bùn wọn lẹ́bùn ló di wọn bá a ṣe lágbára mu eléyìí ọlọ́run pè wá lọ sí ìdíkà ṣe dáadáa ní kìí ṣe túláàsì ẹni kó ti kọ obìnrin sílẹ̀ nísìn ìbànújẹ́ ńlá ti dé sùn tó bá lè bùn lẹ́bùn kan tó fi túnú kò sí wàhálà mẹ́ ṣùgbọ́n tẹni tá a kọ̀ sílẹ̀ kó tó wọlé táàsì kì í sọ wípé yẹ báyìí láàfún sọ̀rọ̀ ẹ̀yàn ní ká fún un lówó gbà má bínú àbí sọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn olùmọ̀sọ̀kọ́ràn ẹ̀ Al-Layth ibn Sa'd àti Imaamu Malik wọ́n ní kì í sọ̀rọ̀ wọ́n ní kì í ṣe ọ̀ràn ẹ̀ owó kan wà kí ni àwọn pè ní English hmm? yóò ṣe compensation ó ló kọ̀ọ̀kan àwọn Amẹ́ríkà ló mú wa. Kí ẹ lọ dictionary yín lálẹ́ ó lóko kan báyìí alo lóko kan báyìí náà <laughs> náà rárá èsì tó kìn tó kìn kọ àmọ́ǹtì nù alo lóko kan báyìí tẹminọlọjì yẹn nínú lọ́ọ̀ àwọn òyìnbó lọ so tí wọ́n bá kọ obìnrin lẹ́ǹbì. kí ẹ lè máa nfààní rẹ yóò wáyé pé ẹ ń fún un lówó torí ọ̀ndà lọ obìnrin tó bá kọ́ lẹ́bẹ̀ẹ́ lọ́ọ̀ta ni ẹni tó bá fẹ́ gbarú owó àbí òye wa yóò so ìgbé amẹ́ríkà ni àbí ti England mo rò pé yẹ yín àmọ́tà bá so ìgbé Islam tí wọ́n máa gbarú owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní gbà o mo rò pé yẹ wa. ẹ̀hìn nítorí pé àwọn obìnrin gan yẹ kí gbọ́n bàjẹ́ ẹ̀hìn nítorí tí kíkọ́ ọlẹ̀ bá dé tán kò sí ma ìgbà yẹn ni wàá lọ mọ wàá lọ wá wàkúwà tí wọ́n máa tú gbogbo díkánárì tí wọ́n máa lọ kà wọ́n lọ́ọ̀fọ̀ wípé ó kó wọn lè gbowó kan ó kó wọn lè ṣe wò kò sí kọ́bọ̀tọ̀ gbà mo rò pé yé islam gbà kó lè ṣe dáadáa sẹ́ni tó kọ́ lẹ̀ àmọ́ kì í ṣe under two laps wọn ò pé yé wa ètò sì ti dáa jù ni pé má ṣe tí wọ́n fi kọ́ lẹ̀ má ṣe tí wọ́n fi kọ́ lẹ̀ torí tí wọ́n bá fi lè kọ́ lẹ̀ à kò sí ti ń dùn láyé tí ò padà máa bọ́ ọlọ́kàn jẹ ṣe eléyìí ti ṣe jẹ mẹ́rin abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa kó fún alálẹ̀kùn àgbọ̀yé mẹ́sìn wa kọ́ràn wa lọ lórí àti máa fa àwọn nǹkan tá à ń gbọ́ ṣe wà o kó sànù wa ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aago mélòó ló lò mọ́ aago mélòó ló náà náà lè kọ́ fún mi. ẹsẹ̀ ẹsẹ̀ tó kéré jù náà ṣe rìbá ẹ lọ wádìí ẹ lọ wádìí ó ti tó pẹ́ ti gbọ́ ọ̀yàn wà lọ wádìí nù sí abẹ́ǹfẹ́ ká nù yín lóúnjẹ ká tún fẹ́ rántí ká bá yín lọ náà <laughs> ìbéèrè mi. Aleykum salaam. wá ìmọ̀ ọgbọ́n tí Islam fi fẹ́ sọ nǹkan rẹ̀ <laughs> torí ẹ̀yin náà lè sọ pé ọkọ ó ìyàwó ọyà ń sẹ àbò fún lówó tí ń sòwò ọlọ́wọ́ anìkọ́wọ́ rẹ̀ ó rókè gbàtọ́wọ́ rẹ̀ rókè ó pọkọ sí pé tọ̀ bọ́ọ̀ ń ṣe rókè yìí òun rówó òun fẹ́ ra àtìgbà tó ti sọ fọ́kọ fóun fẹ́ ra lẹ̀ jọ lọ ra lọ́kọ́ tí wá yíwà padà sí wọ́n á ní kí ni Islam sọ ń parí nínú àwọn agbọn abúlé Islam ó ti sọ sílẹ̀ yìí nítorí pé Islam gbà. kóbìnrin ó ṣiṣẹ́ nígbà tọkọ rẹ̀ ọba lè sojúṣe lórí rẹ̀ nípa owó ọkọ òfin ní kó ṣiṣẹ́ tó bá sì ṣiṣẹ́ gbogbo tí ń bá ń rí látara sẹ́wọ̀n lónìí ọlọ́run ti sọ owó tóbìnrin bá tùjọ tí ẹni owó tọkùnrin bá tùjọ tí ẹni ni kéta kí ló fẹ́ bí pé kọ́kọ́ ọmọ wa wò pé ìwọ lówó àbí ọ̀rọ̀ àlè àbí ìwọ ọmọ pé yóò lówó tẹ́lẹ̀ yóò lówó gbàtọ́ náà ṣiṣẹ́ ọlọ́run ti ràn án lọ́wọ́ lẹ́yìn náà kò sì tún gbégbé ẹ̀yìn rẹ̀ wọn náà ló tún lọ bá ra lẹ̀ tó kí kì í yẹ kọkùnrin yẹn kó mú ìwà burúkú kó nu wà rẹ̀ kì í ti ń dà láàmú kó kó nu wà rẹ̀ máa ro gbogbo gbà pé àwọn obìnrin yẹn náà ìyẹn ni wọn àwọn náà wọn so irú nǹkan tí wọn náà bá ń fẹ́ fọ́mọ rẹ lóbìnrin fẹ́rù rẹ náà fún ìyàwó rẹ lè jẹ́ bó ti jẹ́ láìsẹ̀kọ̀ àwọn ọkùnrin ní ìwà wọn ọ̀dà kéta jọ́tẹ́lómi bá ti mọ̀ pé àkọ́lé àbọ̀ralé àbọ̀ralé á ah, mùsíbà láti pilẹ̀ tábà ti ní agbà kí àwọn òṣìṣẹ́ yóò lówó tiẹ̀ náà ni tó tó bá lówó tiẹ̀ kí ni nǹkan ti ń bọ̀ lọ́kàn jẹ obìnrin náà sì gbọ́dọ̀ bọ̀ nítorí pé ní ìsìn ìgbà tí wọ́n fẹ́ ra lẹ̀ wọ́n fẹ́ ra lé wọ́n á ní kẹ́ fún kọ́kọ́ sí fún kọ́kọ́ báwọn wọ́n ní kì í jẹ́ tọmọ ti bàbá ọmọ làálẹ̀ wọ́n ló nílẹ̀ rẹ̀ wọ́n ló nílé rẹ̀ kò ní gòfò kọ̀ọ̀kan sí nígbà tó ní ìsọlẹ̀ nílẹ̀ Yorùbá wa ń bí tóbìnrin mi bá sọ fọ́kọ rẹ̀ nígbà òun ra lẹ̀ wọ́n kọ́ jájẹ lẹ́yìn ọdún méjì tí wọ́n tún wá ń fowó lé ọkọ lọ́wọ́ kọ́ máa mójútó kíkọ́ rẹ̀ owó tó tó kọ́lé mẹ́ta ni wọ́n fi kọ́lé kan tí wọ́n tún wá kọ́ tán ọkọ òtún sọ pé káwọn ọkọ kọ́lé tàwọn sára léwu kì í so kọ́lé tàwọn ìyàwó bí kápẹ́ ilé ẹlẹ́kọ̀ọ́ ìnílé ọkọ ilé ológì ní tìyàwó ẹ ò bẹ́ẹ̀ kọ́ ti mo rò pé yíyọ tó ọkọ ọ̀sà nílé ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n gbọ́dọ̀ ilé ẹlẹ́kọ̀ọ́ ti wà gbòòrò pápá ni wọ́n kọ́ ìṣó wọ́n á pe ilé ẹlẹ́kọ̀ọ́ tù ó kẹta ló sára ilé ẹlẹ́kọ̀ọ́ ni àbára ilé ológi ó sọ pé àwọn ah, ìyàwó mi nítorí ọba ní èmi mú mi nítorí mi bá ní ìwọ lóní irọ́ burúkú ìwọ náà kọ́lé kọ́ ọkọ́lé ológì sí àbí òye ká fi mọ̀ pé ń tọ́ bá ní ìyàwó ló ní tíyàwó bá wọ ló ní àbí wò lè so gbogbo àwọn wà burúkú ṣe wà sí Islam faramọ́ Islam ọ̀faramọ́ rẹ̀ jẹ Islam ọ̀faramọ́ lè nítorí pé ó lè ní ti ń ṣe nǹkan tó burú ni lọ́fà lọ́lọ́wọ́ ló fi tó ìyà ìyà burúkú lórí ìṣòlè kọ́lọ́ mọ́tì wa ló lè náà fàlẹ́ ìfọ̀sọ. ṣé bàbá lọ sọ báà bàbá ọkọ. táwọn ní fẹ́ kọ́ naam. ẹ bàbá ìyàwó náà mọ̀ pé ọmọkùnrin náà fẹ́ yà ó kì í ṣe bàbá rẹ̀ ṣùgbọ́n ẹ bá mọ̀ lọ́tọ̀ ọmọkùnrin náà bá bẹ̀rẹ̀ sí ṣe gírígírí Tala àfẹjọ́ sùn ṣé ti máa ń pé àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé náà ní kọ́ àwọn èèyàn lọ́gbọ́n bàbá àìkèésù lọ fẹ́ fẹ́ yàwó tí ẹni kọ́ lọ́wọ́ fà lùbáríkà sí ṣùgbọ́n ìwọ tí wọ́n fẹ́ fọmọ fún ó lè wo tuntun ní ìsìnkú ọlọ́ọ̀fẹ́ yàwó ma ó lè lé dànù tọ́ ó yẹ kó jẹ́ pé abẹ́rẹ́ rẹ ló dì tó fi lè máa fẹjọ́ sùn dádì rẹ̀ dádì rẹ yẹ kó yọjú wọ́n lè so igi fún ọ lájẹ kó ọmọ dádì rẹ àmọ́ tí wọ́n lè garanti pé ìṣẹ̀kùn ní ṣẹlẹ̀ láyé débi kó wọ́n tiẹ̀ máa kú pé ta ni bàbá rẹ̀ wọ́n lè garanti rẹ̀ wọ́n lè garanti rẹ̀ torí ẹni wọ́n ti fẹ́ máa dádì rẹ̀ dádì rẹ̀ yẹ kó yọjú dádì bá wá jólódò wípé ẹni tí ń sídìí lè mọ̀ fẹ́ kọ́ fẹ́ kìí sẹ́ni tí ń bu ara rẹ̀ láṣìírí wọ́lọ́ ilé internal problem wọ́lọ́ máa kọ́ dáàdì rẹ̀ àdáàdì ah, kò dá bẹ́ẹ̀ náà kò dá bẹ́ẹ̀ náà tó bá sílẹ̀ tó sí bóyá màkàsí lọ́ọ́ eré yẹn mú dáàdì àná òbí ti pọ̀ pọ̀ ká sílẹ̀ kọ́ so bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà ìtọ́ máa kọ́ bàtà ṣe kínní ló máa níyì ọ̀fẹ́ máa kọ́ bàbá rẹ̀ lọ́gbọ́n ah, <laughs> kọ́ èyí ìtọ́jú tó kọ́ yín lọ́gbọ́n dájú títí tọ́lọ́ aleykum salaam. dáadáa ìsìláàmù sọ pé tí wọ́n bá gbógun wá fún ọ ní kò dìfẹ́ǹdì ara ogun ẹ̀sìn islam tó pọ̀ jù ń gan ni offensive ni kì í ṣe defensive ọjọ́ ìbùsùn jẹ́ wọ́n kì í ṣe kọ́ lọ gbé kọ́ o nítorí Alaikum salaam. rárá ìbálẹ́jọba wọ́n lè tẹ̀síwájú wà zero tún zero ọ̀kọ̀rọ̀ arọ kan ní rúta lómọ́. ara ẹrù ẹ̀ṣẹ̀ kan ní irú tẹlẹmú obìnrin kan ti fẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ mùsùlùmí lọ́nà àti ọkọ kọ́lẹ̀ wọ́n lọ fẹ́ kẹfẹ́rí ó tún padà di Onye ó ní ọ̀dọ́ ọlọ́run ló jọ gbẹ̀ndà lùkìyàmà nípa ẹ̀ṣẹ̀ tó kò sí tọkàn ìbá ti jẹ́ wọn sábàbí tó fi di pé ó ń di náà rárá o anabi sallallahu alayhi wa sallam onílẹ witrani fi layla àìṣe wítìrì méjì lóru kan ọ̀kan tẹ ti ṣe náà ni tẹ bá dí lóru ẹ màsí tahajjud rákà méjì sálámà rákà méjì sálámà wa khalas ẹni tún wítìrì mi sèmi. aleykum salaam. àkọ́kọ́ ni pé obìnrin kan ló máa ń fọmọ lọ́kọ kò jẹ́ ìyá rẹ̀ lọ́lẹ́nu ọ̀rọ̀ ọkùnrin yóò fọmọ lọ́kọ tí bàbá rẹ̀ bá fi abẹ́ ti gé tẹ́lẹ̀ náà nínú súnà ọlọ́run ó ṣeé ṣe kí ọkùnrin ó fẹ́ obìnrin kí wọ́n máa kalẹ̀ má jọ wà títí láéláé nínú súnà ọlọ́run àwọn míì èyí tí wọ́n jọ wà títí láéláé wọ́n fọmọ ọlọ́kọ èyí tí bàbá àti ìyá ti depart àwọn náà fọmọ ọlọ́kọ because in tó ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n fi ń kọra wọn kò àfẹ́tì ẹni tó fẹ́ fẹ́ ọmọ wọn eléyìí nǹkan tí ó kàn ní wọ́n bá jọ wà gan ọ̀dọ̀ ìyàwó kọ́ ló ti tọrọ ọmọ ọ̀dọ̀ bàbá ọmọ ló ti tọrọ ọmọ. òpin nǹkan tí bàbá ọmọ ṣe ọlọ́run ni kó bá ìyàwó rẹ̀ kí wọ́n jọ jíròrò lórí irú ẹni tó lòun fẹ́ fẹ́ ọmọ òun by the time tó bá ti di pass kìí ṣe gbogbo ọkùnrin ló tún máa bóbìnrin kan tó ti wà ń bò míì ní ọmọ bá jíròrò lórí ọmọ tiẹ̀ pẹ́nìkan ló ń fẹ́ fẹ́ kí ló rí sí ọlọ́run má jẹ́ tó ọ̀dọ́ bàbá tó bímọ ló ti lọ tọ́ tó ń bá fi fún ọ ó ti dìyàwó rẹ̀ tó ọlọ́ọ̀kì ìyá rẹ̀ náà tó bá ráyè ó sì fi yé pé ìwọ lọkọ ọmọ rẹ̀ òun kò ní ọ̀yàn ọkọ fọ́mọ rẹ̀ bàbá ọmọ ní ọ̀fọ̀mọ rẹ̀ lọ́kọ àyàfi tó bá pẹ́rù ìyá òun ó ti gba sẹ́rìn mọ́kùnrin lọ́wọ́ tẹ́lẹ̀ náà kó tó di kí wọ́n depart. eléyìí jẹ́ bó ti yẹ. kò ní bàbá irú eléyìí yẹn aṣíwájú kan mùsùlùmí ni ó fi lọ́kọ bàbá kankan sí tó lè gbágbádá kankan wọ̀ ń bẹ̀ wọn tó ń fẹ́ fi ta ni lọ́kọ wọ́n ti kọ́kọ́ fi yé pékè sọ̀mà rẹ̀ lábẹ́ òfin ọlọ ẹnikẹ́ni nínú ìdílé màmá kò ṣe fi lọ́kọ nítorí pé kò àjọpin ìṣirò obìnrin làwọn ní nǹkan ẹ̀rọ kẹta lè ṣe ni pé wọ́n lè fa ọ̀rọ̀ máa lé ẹlòmíì lọ́wọ́ kó fi lọ́kọ tí èyí ṣe fámìlì wọn ẹlòmíì yẹn iná lani kó jẹ́ bí olùmọ̀ ẹ̀sìn Islam ní agbọ́n abẹ́hùn àbí ìmáàmù kan lágbọ́n abẹ́hùn ló kọ Islam ní ó sọ pé mo fọmọ yìí lọ́kọ ẹlẹ́yìí jẹ́ bó àbábò lẹ́sìn mà àìmọye ọmọ àlè iná wà láwùjọ wọn ní sòótọ́ fún yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìtẹ́rí tán ti lọ́kọ̀ ọkùnrin tí ń fi fún yín kìí ṣe bàbá rẹ̀ islamically kìí ṣe bàbá rẹ̀ but nínú culture àti pé báwa la bí ọ̀nà yóò mọ bí lọ́kọ̀ mo rò pé irú eléyìí irú àwọn bàbá lọ́pọ̀ tó tó bá hàn sí ọ ìgbà náà lẹ́sà àtúnṣe kò hàn sí ọ wọ́n wò pé bàbá rẹ̀ náà ni tó bàbá rẹ̀ náà ni so irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ gan especially tó bá dé ibi pé afẹ́fún ogún àṣírí máa ń tú gan tí gbogbo àwọn ọmọ yìí wọ́n bí wọn under umbrella yìí náà so náà ni káwọn èèyàn lọ bẹ̀rù ọ lọ ọmọ tó fẹ́ fi lọ́kọ kìí sì wọ gangan ló bí ìwọ ṣe zì náà ni o lọ́mọ kankan ti ń jẹ́ bẹ́ẹ̀ ìyá lásán ló ní kò ní bàbá jẹ́ kí aṣíwájú islam fi lọ́kọ lórúkọ islam inú òjò ọjẹ́ ìyàwó fọkùnrin àmọ́ bàbá zina kan fọmọ ọmọ tó bí lọ́nà zina ń fi lọ́kọ orí nǹkan kan fi lọ́kọ kí ẹ pọ̀ bàjẹ́ láwùjọ ọ̀pọ̀ bàjẹ́ ẹnìkan ó gbẹ́jọ́ kan wa ó ní kí wọ́n dákun wọ́n bò ń dá sí torí àwọn ọmọ òun òun lọ fẹ́ ẹni tí èsè mùsùlùmí so ọmọ mẹ́rin ló bí fóun ó ti wá gba méjì ọ̀sán wọn di ẹlẹ́sìn kọ̀rí ó ó kù méjì lọ́wọ́ síbẹ̀ nìkan sọ pé ah ẹ̀yin gan bóyá ní tẹ̀sí ń sẹ́lọ̀ ni lọ́nà wa ń yọ òróró rẹ̀ lára yín lọ́wọ́ á ní hmm, ọ̀rọ̀ lẹ́sọ́ ó ní òun á máa ṣe fàájì òun máa mutí báwo yẹn ti kọ́ ha ẹsẹ̀ lónìí wọ́n lẹ́lẹ́ kejì wọ́n á máa ṣe zina zina báwo ó ní à ìyàwó tí a bá bá sùn tọ́ba lóyún irú wọn là á fẹ́ èyí a ṣe zina tí ọba lóyún àìfẹ́rù wọn yẹn ni kọ́lọ́ lọ́mọ yẹn zina táwọn ẹ̀gbọ́n ah, àṣà yín nù àwùjọ ó ní à àṣà wa nù àwòrán bíi lẹ́yìn ní ṣètò ni àṣà wọn ọ̀daràn ìwà kékeré sọ̀daràn nìkan lọ́wọ́ àláwùjọ àkàràmọ́kọ́mọ́wá ó túmọ̀ sí wípé báyà gbogbo àwọn ọmọ tí ń wá kíníkà kíníkà báyà zì lánàá ni wọ́n rò pé yé wa so eléyìí túmọ̀ sí pé àwọn obìnrin tí bàbá kan pò ń fọmọ lọ́kọ tó bá jẹ́ kó bá sìn sí àpé ó bí wọn lọ́nà tí ìsìláàmù fara mọ́ ní ló lépò fi lọ́kọ̀ wọ́n mà títí tó dọ̀ ọlọ́ǹpọ̀ náà zina lọ gbà bí máa fọmọ ọlọ́mọ tún fi ṣe zina mi mà nítorí pé tá a bá mú ọmọ ọlọ́mọ táwa fi ń lọ́kọ̀ a tún mú lọ sóko zina tuntun ni irun báwa ṣe tá a fi bí làfẹ́kù náà máa bá lọ. a'udhu billahi minash shaitani rajim. na'am. aleykum salaam. Ah, gbogbo nǹkan náà ní Islam sọ ń parí tó bá pẹ́ kiri ó lẹ̀ bá ń béèrè lẹ̀ bá pé ṣé wọ́n sì sọ ń bẹ̀ náà bí ká bí ń pé ń wọ́n ti sọ pé tí wọ́n bá yàgbẹ́ kan tábà ẹ̀yẹ́ mú wa nínú mẹ́jẹ̀mú láíláì tuntun ẹ̀ mú wa so inú ìsìnkú nǹkan ní Islam sọ. Hmm? ok padà kò burú tẹ ẹ bá ṣe wádìí ẹ bá ṣe wádìí kò fẹ́ sí nǹkan náà láyé yìí tí islam ọ̀sán parí wàláhì kò sí àti téèyàn bá mà kò sí ọmọ ọba àmà mórí bọ̀ ọba àmà mẹ́sẹ̀ bọ̀ ọba àmà mẹ́gbẹ́ bọ̀ mo rò pé yé so gbogbo ẹni islam ọ̀sán parí so ó túmọ̀ sí pé ẹ̀sẹ̀ rìsáàtì yẹn wá títí ọ̀sẹ̀ tí ń bọ̀ ṣe é sọ tẹ bá rí àmọ́ àwọn fi ń da yín lójú ní ìsìnkú gbogbo ẹ̀ nìkan sọ̀ ń parí tí wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ tó tilẹ̀ bá dá àwọn náà pè rà lẹ́nu stars fa tí wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ naam aleykum salaam. Thank you rárá o kálukọ́ gbẹnu lọ sáńbẹ̀ ẹ dákẹ́ náà àmọ́ tó bá ní kẹ́nìkan rán mi létí aha náà aleykum salaam. kò yé mi ọmọ tó bí lọ́nà zina ń pa ń sọ lóko nígbà ń fásitì kò sófò ni wọ́n fásitì kò sófò ni náà lè tó ṣẹlẹ̀. Thank you. ẹni tó ń bá ti lóun ò ṣe máa kì í ṣe kọ́ kọ́kọ́ lẹ̀ wọ́n fẹ́ bọ́kọ̀ dànù wọ́n fẹ́ bọ́kọ̀ dànù tó obìnrin yẹn yọ da gbogbo sọ̀dáàkì ọkọ padà tọkọ bá gbẹ́sìn Islam yìí Islam fún ọkọ láǹfààní pé kì í ṣe sọ̀dáàkì lásán gbàtọ́ pẹ́pẹ́ gíìnì freedom rẹ̀ and freedom yẹ kọ́ wọn gbogbo ọ̀rọ̀ five thousand ten thousand ká ló fún un mo rò pé yé o lè sọ pé ó san seven hundred and fifty thousand yóò gain freedom rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ sòtúkọ́ ló ń sọ pé tọ́lá jùlọ àlèyìnmá fi máf tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ máa yàn ọlọ́run ní kò sí aburú lórí ìkíní kejì wọn lórí iyekíye tóbìnrin bá fi ra rẹ̀ padà lórí iyekíye torí ẹ̀wọ́ lọ́wọ́ àdàyè kìí o ìwà ti lè san five million kọ̀ǹgbẹ́sì kí wọ́n lọ́wọ́ fi fẹ́ dá kápítà àṣẹkálẹ̀ o ọjà òṣèjẹ́ àlejò sọ̀rọ̀. rárá ó lọ ń fọmọ òun fún ọ kó máa jẹ́ ìyàwó fún ọ fà á sọ́wọ́ yẹn irú yorùbá ò lọ sọ rárá rárá nítorí pé wọ́n sọ pé tó bá ṣe é ṣe kí ìgbìyàn máa wá elédè lárúbáwá tẹ́ bá gbọ́ lárúbáwá yìí méjèèjì ló ti dáa torí kò ní nítumọ̀ mi tó bá jẹ́ bẹ́ẹ̀ mọ́ fọ́ màmí fún ọ yọ sọjà òun fọmọ òun fún ọ kọ máa jẹ ìyàwó fún ọ ìwọ náà sọ àsọpọ gbàá níyàwó ìwọ náà nǹkan wòran gbàtọ sọ̀rọ̀ o sì ní sọ ti bọ sí pé nǹkan kan bọ sí ìwọ náà sọ pé ọgbàá níyàwó ẹ sì jẹ kí ẹ jẹ ẹ̀jẹ̀ rẹ bàbá àjẹ bàbá rẹ lẹnìkan náà àmì jù kẹ́nìkan bá ti jẹ́rìí onídìí kan tún so igi kama ó ti so èso igi lẹ́ẹ̀mejì báwọn so sọdá kì í ò ní ní ìsìn ọ máa san gbọ báyà kò sí mùsùlùmí àmì nà máa lè kù sí. kò sí wàhálà èèyàn fẹ́ lórí pé èèyàn jẹ èèyàn jẹ lówó àmì èèyàn bẹ̀rù ọlọ èèyàn gbà pé mo jẹ èèyàn sì máa san fún títí lè pè ẹ̀tọ́ rẹ̀ ni ṣùgbọ́n ìmọ̀ pé tẹ bá san ní ìsẹ́ nísìnyí tẹ bá san tó sì sọ pé iye tó wọn gbọ̀nù wàá lọ́ọ́ máa ṣẹlẹ̀ ńjojúmọ́ kátẹ̀ kó padà wálé yín láì sanwó wàá lọ́ọ́ máa ṣẹlẹ̀ ẹ san fún ó pẹ́ yín náà gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a máa mú pé yín ọkàn lè wò sùnsùn jọ kan kó lóun fẹ́ ṣe kólò òun ọ̀fẹ́ ọmọ oṣù tí wàhálà fifty ní kókó wa ìnáwó pé fifty tẹ́lifíà ta gbogbo gbogbo awóróbo rẹ̀ kò lè rí fifty mú wa yọ mọ wọn rẹ náà aleykum salaam ṣe èmi ọmọ rú sẹ́nẹ̀ ṣàlàyé ṣe wọ ọkùnrin dáadáa iṣẹ́ tó dáa ni lókun ìgbà tí wọn náà bá ti mú gbó tí wọn náà mú kokéènì torí pé ẹni tí mú gbó lè dáa mú gbó máa ń gbà mí mo rò pé yé wa wọn ò mú gbó wọn ò ṣe kínní àníyàn rẹ ti dáa wípé ọ̀fẹ́ kìlù ọ̀dà torí ìmọ̀kùmù máa ń sọ àwọn èèyàn di wèrè orílẹ̀-èdè wo ló wúlò láyé tí gbogbo wọn bá mọ̀ ọmọkùmù so torí ẹ̀ ìṣẹ̀tọ̀ dànù lókun ìgbà téèyàn náà bá mọ̀ ọmọkùmù téèyàn ò sì jẹ́ pé ntí ìsara sẹ́yìn èèyàn gbé wọbẹ̀ èèyàn má jẹ ara hàn torí kí nàìjíríà ti wá ń bí gbogbo àwọn sẹ́wọ̀n yẹn oríṣiríṣi nǹkan ló lè wọbẹ̀ oríṣiríṣi nǹkan ló lè wọbẹ̀ iṣẹ́ tí ìtara ṣe wọn gan wọn gbé wọn bẹ̀. so tí àwọn tẹ̀sí jọ wà lẹ́nu sẹ́ táwọn fẹ́ gba bribe tí wọ́n ń ṣe olíolì pé wò nígbà wò ní sẹ́kìn àwọn náà ti ń gbé makani wọ́n lè ṣú tiẹ̀ kanugbó tí wọ́n máa wókù rẹ̀ ká nítorí pé nàìjíríà ní ìsìn ibi tó burú sí ni pé majority àwọn èèyàn àìdáná ń ṣe sẹ́mátì wá rí pẹ́ẹ́nìkan fẹ́ mọ́ láàrin àwọn gbogbo ọ̀nà tí wọ́n fi eliminate ẹ̀ ni wọ́n máa wà so ìdí ìrùn tó fi jẹ́ kó tún léwu ń gbà mí kí èèyàn dara rẹ̀ pọ̀ mọ́rú àwọn sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ìgbébọn fún wọn wọ́n ti ń gbébọn fún wọn ní so ó lè gbébọn ọkàn ṣúùtì ara ẹ̀ ó sì jẹ́ kó ń rówó gbà ní so ilé ìjẹun tó bá ti mọ bó ti sọ̀rọ̀ rẹ̀ tẹ̀sí ní jàrá mu tẹ̀mí sentí ọ̀dà kò sí wà náà tí wọ́n sì sọ pé kò burúkú fi rún gbọ̀n rẹ́ lẹ̀ fa tọ́wọ́ sọ pé kọ́ fa tí nùgbọ́n bá wà lágbọ̀n rẹ ò mú ẹni tí máa ń gbégbó ọ̀dà o <laughs> kíni kíni kíni kí ló pa ọ̀pọ̀ wọ́n ní sọ̀rọ̀ nílé tàbọn tó bá ní rùngbọ̀n ọlọ́pàá ò ní lè kóńdó tó bá ní rùngbọ̀n wọ́n láhìí migration kò ní dọ́ọ̀mà Niger mà yàtọ̀ sọ́ọ̀mà Nàìjà tó bá ti ní irun gbàgbá wàláhi musiba. tó àríire Nàìjà yìí àríire àkọ́kọ́ tẹ bá wo bí Nàìjíríà ṣe wà kò yàtọ̀ sí bóyìnbó ṣe filẹ̀ àti làjú kankan àti ìsìn kankan gbára the so called independent rọ́lá sàn irọ́ gidigidi tí bá stúdì nàìjíríà dáadáa ní history bí òyìnbó england ṣe filẹ̀ lọ́wádì nítorí òyìnbó england ọgbà àwọn nàìjíríà dúdú tí ń ṣèjọba àwọn gan ò tí ì gbà ẹ fi ti ṣẹ̀rí àṣàpèjúwe ibi tí sẹ̀rí ọ̀sàndé tó yìnbó fi lọ sọ̀sàndé bẹ̀rẹ̀ náà ọ̀sàndé bẹ̀rẹ̀ because tó yìnbó ń lọ wọ́n sọ wọ́n ní láti òkè ọ̀yà lọ àwọn bá kí wọ́n ní system oníṣẹ̀ríà àmọ́ àwọn fẹ́ gé ṣẹ̀ríà yẹn kúrú kọjá kí wọ́n ní máa pààyàn tó bá lẹ́tọ̀ọ́ sí pípa gbogbo penal laws wọ́n gbọ́dọ̀ lò àmọ́ ní máa ń ṣe kínní kan àwọn tertiary level pé wọ́n ń ṣègbéyàwó wọ́n ń pín ogún wọ́n ń ṣe kínní abíòye ìlẹ́yìn sí wàhálà ń ẹ̀ríkì láti eh, Kwara state yẹn lọ báyìí sọ àwọn ń lò láti láǹdì tí wàá ń bi lọ báyìí kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àbẹ́yìn náà ríran ni sẹ́kítì ọba mọ̀kò sọ láti Ògbómọ̀ṣọ́ láǹdì gbóná land Ìlọrin tàbá ti sọ̀rọ̀ wọn ni keep Nigeria one so ẹ̀yin náà keep a one in system ẹnìkan ń lo àwa bí ìgbà tí kèfèrí là wà ìṣẹdáyò tó customary law court àbí kọ lọ sí kóòtù àwọn òyìnbó tí wọn ti gbé kalẹ̀ àmẹni sí Islam ẹ má ṣẹrí aláìjà wọn àbẹ́ẹ̀ gẹ́tẹ̀ gẹ́gẹ́ bóyá ìbò sì ti Nàìjíríà lè lọ́wọ́ àdùn àti lómìnira kankan so ìbò sì plan wa lọ́nà tí a fi máa fi English sakọ nísìnyí tí ẹ bá wọ kíláàsì lọ́la. nínú anatomy tẹfẹ kọ lẹ́kítọ́rọ̀ abẹ́rẹ́ ti sọ yorùbá sẹ́yìn kan jáde ṣe ah bàbá ìfẹ́ localize wa ni à ah anatomy yorùbá à tó <laughs> sì pé ọmọ kankan ní anatomy nǹkan náà ti túmọ̀ ọkọ lónìí ó lè so ní tá a bá gbọ́ kò lè resort nǹkan kan ìdí nu tẹ fi rí táwọn Áfíríkà ò rí nǹkan kan sí plus òyìnbó òyìnbó òyìnbó nínú nǹkan mẹ́wàá ó ṣeéṣe kí mẹ́rin ó yé wa dáadáa gbogbo etí ò yé wa yẹn ó resort sí káà náà mú creativity torí di eléyìí òyìnbó rí wa mú gan ó rí wa mú àlómìnira kan àlómìnira kankan torí ẹ̀ ló ti jẹ́ pé á gbìyànjú láti pé níta bá lè túnṣe àtúnṣe kò sí lákọọ́lẹ̀ nù òfin o pé tó bá fẹ́ sọ ọlọ́pàá ọ gbọ́dọ̀ farun gbà rẹ̀ tó bá fẹ́ sọ sọ́jà ọ gbọ́dọ̀ farun kò sínú òfin nàìjíríà ìgbà kò sí sínú òfin gan àdìtọ́ amúhalẹ́rù ẹ̀yin máa wo documentaries ẹ̀rọ àwọn ọlọ́pàá England pẹ̀lú orúngbà ìjọba fẹ́ dá sí ẹ̀rọ àwọn sọ́jà pẹ̀lú orúngbà ìjọba fẹ́ dá sí ó ti jẹ́ haramu lọ́dọ̀ ẹ̀yin tí wọ́n wá mú tún mo rò pé dọkumẹ́ntìrì kan yìí náà rí tẹnìkan tó lòun píríkì gospel ní London ọmọ Nàìjíríà náà ṣe máa ń ṣe wèrè kámbì tí wọ́n gbé mega fún ọ kí nìkan Jésù bọ̀ ó ti fẹ́ dé ó tẹ̀ bá gbá ó mo rò pé yìí wa tó wọ́n náà ṣe ṣe London tẹ bá wo àwọn ọlọ́pàá méjì máa mú ọ̀kan ni wọ́n nírùn gbàgà èkejì ò nírùn gbà ètò nírùn gbàgà ló ní give me your hand gbà tó fún lọ́wọ́ rẹ̀ sọ what are you going to do with that don't give me your hand ó sì mọ ọ̀rọ̀ sọ sẹ́yìn ọ̀sọ́lé náà sẹ́yìn ó mú pé ń bolẹ̀ gbé mọ́tò sọ ní mọ́tò kọ̀ we are going to trek a tún gbé ọ̀daràn sínú mọ́tò so irun gbọ́n bẹ́ẹ̀ kí ló dé tó fi wá jẹ́ pé ẹ̀yìn ẹ̀yìn láti bò ti bò inú ẹ̀tọ́ mi ìyàn nù àwọn ò lẹ́sìn àwọn pé inú ẹ̀tọ́ mi ìyàn ni you wish to live it live it ṣe wá wà wọ́n lẹ́ni tá a lájọ jújù làájú bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ṣé olórí sọ́jà nàìjíríà wa dárún gbọ̀n sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ gan kọ́ ẹ̀rí rẹ̀ bọ̀tí ẹ̀ sà bọ̀tí ẹ̀ sà tí ẹ̀ sà bá níbo wọ́n kọ́ sí mo rò pé wọ́n ní kò sí lákọlẹ̀ bọ̀tí ẹ̀ sà ara máa ń tẹ̀ ń tan ara wa jẹ nù kódà níbi tí òtún jẹ́ bí force if you are a lecturer in the university ní nàìjíríà tó wá ń bì tó bá wo department tó wà nobody will tell you àmọ́ tó bá wo department orí kẹ́ eléyìí apágbà ni eléyìí náà bí kọ̀ǹgìrì ni tó ń wọ́rọ́ yé yorùbá rẹ̀ sẹ́sẹ́rẹ́sẹ́ ni àmọ́ tiẹ̀ masha allah ó rí pé <laughs> wọ́n bá ti wà ní board meeting gbogbo ọ̀hún àwọn gbogbo kálukú pé kálukú ṣe rí ni so ẹni tí níbẹ̀ rú ọ lọ lẹ́bàá rí tó náà tírìmù tiẹ̀ ń tírìmù ẹ̀ ń tiri mọ ẹ pé mi n fẹ́ máa look strange láàrin àwọn colleague kàlàǹfọ̀bì kàlàǹfọ̀bì káfíìrì kan nàìjíríà tó ní kò sọlọ títẹ̀ tún takọ lọ wọ́n da rúgbẹ́tì gbogbogbò yorùbá tí ò sí láadá tí ò sí láadá rẹ̀ wọ́n sọ pé yes our professor ń gbà mí bọ́lá kó yé kàlàǹfọ̀bì tí mùsùlùmí wá gbogbo ara ah, yóò sọ gbogbo kẹrin ìṣẹ̀lẹ̀ ni lọ́gbọ́n bọ́lá kó yé wa so wọ́n ti rí àwọn èèyàn mú kọjá sọ wọ́n rí àwọn èèyàn mú kọjá sí sọ torí délé yìí ẹ̀yin náà ni àtẹ̀mí náà ni ẹni tí ò ní jẹ́ kí islam ọ̀parẹ́ tí ò ní jọ parun àmọ́ ẹ̀nà ńlá ń bẹ lórí wa o ẹ̀sán máa ń rò pé nǹkan kọ́ skul ẹ̀ ń lọ skul ẹ̀ ń kọ́wé ó ní nǹkan tó lọ́n fẹ́ fi kálukú sí bọ̀tẹ́ má jẹ́ kí islam ọ̀parẹ́ gbọ́wọ́ yín anywhere you are tí ó dọ̀ ọ́ mà pé mùsùlùmí ni ọ́ ntọ́lọ̀ ń ṣe fún ọ náà ni ó ṣe fún ọ kódà bí kèfèrí bá fò tó dẹyẹ bí mùnàfíkì tí ń kẹrẹ mùsùlùmí náà bá fò tọ́ bá wàláhì kò tọ́lọ̀ ń gbé ọ ọ sí tó kúkú débẹ̀ ló kọ́ o jẹ́ mùsùlùmí ó ọ bí kò tó a di mùnàfíkì àdínì kò tó di pọ̀ bára Islam wọ́n tún máa fi tiẹ̀ sí sample pé after all eléyìí ń kó ṣébí uh, professor agbẹ́dá is also àbí òye tí wọ́n mọ̀ pé ń jò lọ dára ti ṣe sọ láti kàn ọ̀daràn tí wọ́n ní kó a ṣe sọ láti ó lò ó ní sọ láti ń gbé jáná bàkà ọkọ̀ ibà. a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá kó tún àwùjọ wa sí ọlọ́run kọ́ ràn wá lọ́wọ́ irú irú iṣẹ́ tó fẹ́ ṣe yẹn lápèjúwe tí wọ́n bá ti lè dìfẹ́ǹdẹ̀tọ̀ rẹ̀ wọ́n padà wíìnì náà ni tó bá ti lè di ẹ fi hàn mí tó alákọọlẹ ọ padà àwọn ìní náà ni tètè wọn bá ṣe ṣe ẹlòmínà tẹlẹ ọ ẹlòmínà tẹlẹ ọ àti ìrẹ ni tí ó jẹ gàǹpù náà ní dáwà láàmú sẹnìkan bá ti lè sọksí wàláì gbogbo yẹn púpọ̀ tẹlẹ ọ wọn wà máa ní ládá púpọ̀ pé ìwọ ló ṣe sábàbí ìwọ ló ṣe sábàbí ìwọ ló ṣe sábàbí ìwọ ló ṣe sábàbí because wọn tẹsí Islam fẹ́ lé wa jìnnà tẹ́lẹ̀ náà ni wọn fẹ́ káwa náà sí gbogbo àwọn àyè ẹ̀rọ àwọn òfin tí wọ́n máa fi lélẹ̀ tẹ̀sí mi lè sẹ̀sí mi ní ìsìnkú wọn máa ń ṣiṣẹ́ níbi sẹ́kàn tí wọ́n ti wọ́n máa sọ gbogbo àsìkò sọ láti ló dìde lọ́lọ́ gbogbo wọn fòfin kan lẹ̀ if you are here for job better face your job <laughs> so eh, time for prayer time for prayer we all, we also have our religion kí ló ń sáré ti di fotifoti báyẹn lẹ́bàá rí táwọn ọ̀lẹ́ àwọn mùnáfíkì ńkọ́ wọ́n ti ní ká mọ́ lọ sọ láti àbí òye kó ló sì mọ́ bọ́ọ̀nà jẹ́ rẹ jẹ́ ìdí òfò ìjẹ́tọ́ jẹ́wọ́ sáré. tó eléyìí pàtàkì kọ́ làwọn bá kọ́ràn wà lọ́wọ́ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk